wèrè o jáde. ṣe má tán ìṣẹ̀dá ọmọ tó fi lẹ́hùn ẹni ń dà láàmú. bí mo ṣe ń gbé tùtù kalẹ̀ tí mo ń ṣàlàyé ẹ̀dùn ọkàn mi fún Iyemọja bí mo ṣe rí Iyemọja kan tó jáde ni bí mo ṣe rí báyìí mo fi mẹ́rẹ́ nù. ọ̀sá. o sì fura nígbà tí gbogbo nǹkan yòókù jálura wọn tẹ́lẹ̀ kí n tẹ̀mí níbẹ̀ jọ́ tó yọ ọlọ́run níjẹ́bi ni mo jókòó mi o má fi lọ́kùlọ̀ lọ́ mi mọ́ láyé. kọ́kọ́ ló ṣe. olùrànlọ́wọ́ mi lè jẹ́. ìyẹn ò ní lè bọ́ sí i. èmi yé mọjà lóye ṣùgbọ́n kì í ṣe ohun tá a lè ṣe níbi tá a wà yìí àfi tí omi fún tó bá dé òkè ìgbẹ́. òkè ìgbẹ́. ọ̀nà kan ṣoṣo tó dọ́nà àbáyọ ẹ̀mí ọkọ rẹ̀. ọ̀daràn. Ah. the pop, oh, uh, he about to the pop. She won't touch my body. Hey, boy. Kó àná mú ẹni bí your ẹ̀. mo ń balance yẹn tí mo gbọ́ wá sí ìgbà yìí. Ah, ìyàwó tèmi àánú. Ah, èmi rí àánú gbà ní. ẹni ìgbà rẹ̀ èmi mo ní. ló fi balance mi. ìlú eré inú òjò báyìí ah. òun ló máa ń dùn jù. kí ni mí ni gbogbo ìtọ́ ń bá mi sọ stop it right there ṣé mi ò try to láti satisfy ẹ ni ṣé mi ò try ni kí ló tún fẹ́ what else. mo ti lóyún. gbé lọ fún báyọ̀. báyọ̀ wo ni kí ló sọ fún pé mo lóyún báyọ̀ sí kọ̀ọ̀kan pa èmi àti ẹ̀pọ̀ rí báyọ̀ sí orí ọkọ̀ mi rí ni kí wọ́n sọ fún mi pé mo lóyún. ṣé ló ń ṣẹ́jú sí mi. Ah, ojú tí mò ń ṣe gbà pé gbowó pé gbowó pé lèmi ń ṣe. ojú bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ òun lèmi ń rí. ó jà ó jájà re. Arínọlá torí látìgbà tí mo ti ní girlfriend mi ì tí ì rí èyí tó dàbí tiẹ̀ rí ṣé lóòótọ́. lóòótọ́ ni wo kí n má parọ́ fún ẹ sórí gbogbo ìgbà tí òwúrọ̀ bá ti ń mọ́lẹ̀ báyìí ìfẹ́ máa ń ga ló máa ń ga tó máa ń ga sínú ọkàn mi. orí mi wò. in fact sórí gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí kò sílé tó ṣe é ṣàdánù níbẹ̀ o. sórí kémi náà máa parọ́ fún ọ gbogbo ìgbà báyìí nífẹ̀ẹ́ máa ń jọba lókàn àyà mi àti ìgbà tí mo dẹ̀ ti dàgbà tí mo ti gbọ́njú ìfẹ́ ọkùnrin kankan kò jọba lókun àyà mi bíi tiẹ̀. ṣé lóòótọ́. i'm telling you. ha in fact sórí gbogbo ìgbà tí mo bá ti rí ẹ báyìí ó máa dàbí pé mo wà ní Jerusalem ni <laughs> in fact ohun mi kájọ pẹ́ pẹ́ pẹ́ pẹ́. Ah, of course àjọ máa pẹ́ pẹ́ pẹ́ èso oníyàwó. àmì o àmì o. Hmm. <laughs> bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni mo ṣàlàyé fún yín ẹ náà mọ ọ̀rọ̀ ìjọba tó bá yẹ pé fún ara mi ni mo bá kọ ìwé pé mo fẹ́ fi iṣẹ́ pé mi ò ṣiṣẹ́ mọ́ mo lè tẹ̀lé fáìmì dé one certain level tó wẹ̀ máa fi jáde ní kíákíá ṣùgbọ́n ilé compulsory retirement kẹ́ wá wo gbogbo bí ìlú ìṣe tó wá nàìjíríà kó tó bẹ̀rẹ̀ sí máa sọ̀tù ìwé oníkálukú ní ìkọ̀kan ìkọ̀kan ìkọ̀kan ìkọ̀kan ó lè last one three years or four years kówó tó jáde ìyẹn ló jẹ́ kí n sọ fún yín ìpè tó ọ̀rọ̀ bíi father Christmas kò fi bẹ́ẹ̀ sí nínú ilé ìmọ̀lọ́wọ́ tá a wà yìí thank God wọ́n tó já ṣáájú wọn mo ti tọ́ ẹ débi tí èrò ti lè bà ẹ́ èyí tó tẹ̀lé ẹ fẹ́rẹ́fẹ́ ni tiẹ̀ kù ẹnìkan tó dùn mí fún ni kò dẹ̀ sí dídùn kankan kò kọjá pé ní ti ìwé yẹn ibi tí ẹ̀gbọ́n ẹ̀ tó àwọn wájú tó ka ìwé yẹn dé tó bá fẹ́ kà jù bẹ́ẹ̀ ní agbára lọ́hùn ọlọ́run àràn mi lọ́wọ́. àmín dájú. o ní problem o ti yẹn sìn so ìyẹn ò wá sọ pé tẹ bá nídi nǹkan kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó bá ṣe mọ ni o láti lè fi assist yín màá ṣe ṣe é ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́ẹ̀dì gbọ́ báyìí ọ̀rọ̀ ni bàbá yín sọ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ dé ẹ̀gọ́ nìyẹn wọ́n gbìyànjú bàbá ni wọ́n ọkọ ni wọ́n wọ́n ṣe rìtáyà àwọn yìí sí ọ̀rọ̀ ìjọba òkè yá ọdún márùn-ún lé ní owó rìtáyámẹ́ǹtì tá à ń sọ yìí wọ́n lè má san fún wọn èmi rè bí mo ṣe wà ọjà tí mò ń tà kò lọ déédé ìwọ̀nba tí mò ń rí gan bàbá yín náà ló ń ràn mí lọ́wọ́ ibi tọ́rọ̀ gbé wá dé yìí ẹ̀yin ló kàn báyìí wọ́n ní tí òkété bá dàgbà tán ọmú ọmọ ẹ̀ ló ń mu ẹ̀yin náà kì í ṣọmọdé mọ́ ìwọ ti jáde ìwé ìwọ náà ti jáde ìwé mẹ́wàá ìwọ ti ka tiẹ̀ ó ti ka tán díẹ̀ ló kù àbúrò yín ló wà níbi tó wà yìí kọ́lọ́n bá yọrí tiẹ̀ náà ẹ̀yin méjèèjì náà ọlọ́run má pọ̀ wá báyìí ẹ tó gbé ẹrù àbúrò yín kẹràn lọ́wọ́ kóun náà kó kàwé ẹ̀ yọrí ẹ wò ibi tí mò ń bọ́rọ̀ mi lọ rè o ọkọ ọkọ ni kẹ lọ mú wá báyìí. ẹ màmá kì í ṣọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́ náà ọkọ ni advice tó yẹ kó fún àmúdé fún náà àdúrà ló kọjá ká ṣe fún wọn ipò ọkọ tó máa ṣe bí bàbá tó máa ṣe bí ìyá ni kọ́lọ́hún kó fún wọn nǹkan tó yẹ ká sọ nìyẹn. ààrẹ náà lè tẹ̀sán jáde ọkọ tó máa ṣe bí ìyá tó máa ṣe bí bàbá lọ́lọ́ máa bá mi yàn fún yín ẹ wá ṣe é lásìkò ni ẹ lọ mọ́kọ èmi ò fọkọ lásán mi ò dẹ̀ fọkọ ṣá mo fẹ́ ọkọ tó kójú òṣùwọ̀n ọkọ tó ṣe é fi wọ̀n tó yẹ pé tẹ́mi gan bá rí tó bá dó bàbá rẹ̀ ọ̀hún ọkọ nìyẹn o dúró déédéé ìyẹn lèmi fẹ́ o. ok mami àti gbọ́ wọn ò bá wọn wí o ok ok ẹ má wàá gbàgbé ọ̀rọ̀ tí máa ń sọ fún yín ní gbogbo ìgbà ọkùnrin kọ́kùnrin gbogbo iye tó lè wù kó ná lé yín lórí ẹ má jò fọwọ́ kàn yín. ègún ilé bàbá yín ni o àtẹni tí mo jẹ́ ìyá yín àfi bí ẹni pọ́ lọ́hùn kọ̀ mọ́ mọ́ ó so wá pọ̀ níbi ègún yẹn ni ọ̀gbọ́dọ̀ fọwọ́ kàn yín títí tí àfikún san owó nǹkan orí yín ṣé ẹ gbàgbé mò ń bọ̀ àjọ oúnjẹ yín á ṣe iṣẹ́ gbígbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ. tí mo sọ yẹn ní kẹtẹlẹ o ègún burúkú ni o kò nítorí yín bàjẹ́ o. mọ́mì àwọn tẹ́sán pé ká ló máa bèrè nǹkan lọ́wọ́ wọn yìí ẹ̀dẹ̀ lérò wípé wọn ò ní fẹ́ fọwọ́ kàn wá àbí. àbúbìnrin ni ah! obìnrin ni yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí nígbà tí mo ti bí yín kalẹ̀ báyìí ni mo ti wo súra yín ni mo ti mọ̀ wípé ọkùnrin máa sìn yín dọ́jọ́ ogbó ni. Ah, ah. ọkùnrin máa ṣe fún yín ni. ìyá báwo ni iṣu wà bá. mo ti pẹ́ jù náà báyìí ah. ti ń lọ mo fẹ́ máa lọ ní mo fẹ́ lọ dáná. àà ilé bó ti báwo náà mo ti mí ìṣe jẹ́ ká wọlé. kí ló ń jẹ́ láti ṣe. mo ti mí ìṣe látọjọ́ yìí náà ìwọ náà wo ti pẹ́. bàbá ètò máa ń ṣe báyìí mo ṣáà ti jẹ́ kó yẹ pé èmi àti àlè ní ìkankan pọ̀ ń sìn uh-huh. ó mọ̀ pé ìdílé tí mo ti wá obìnrin ò gbọ́dọ̀ bọ́kùnrin ní anything láì ṣe pé wọ́n san owó orí ẹ̀ owó orí ẹ̀ ṣá ègún ńlá ni mi ìdẹ̀ lè ṣe. níbo mo ti fẹ́ rí owó sìn láti san owó orí ah, ìwọ náà wo iṣẹ́ tí mo ń ṣe mo sì ń manage ni. ṣòro iṣẹ́ díẹ̀ tó ń ṣe yìí èmi ò bá ní kó o jẹ́ ká jára mu kó èyí tó wà nílẹ̀ kó ṣiṣẹ́ kó kó fi kún dẹ̀ wá fi wá sanwó orí mi lẹ́yìn yẹn ìwọ ló ní mí láti run orí títí dé ìkànnà ẹsẹ̀ mi kí ni mò ń wá ó ṣàmọ̀ pé mi ìlẹ́lòmí lẹ́yìn yẹn ṣòro pé kò mi náà kí n ti wà pẹ̀lú ẹ̀mí. ó ti ẹ̀ wo èmi náà kí n kọ́kọ́ débẹ̀ kó jẹ́ èmi ni màá kọ́kọ́ débẹ̀ náà. kọ́kọ́ débo. ó yẹ kó ti yé ẹ náà. Ah, ṣé ẹlòmíì fẹ́ kọ́kọ́ débẹ̀ ẹlòmíì fẹ́ débẹ̀ after wo ni àbí wo ni ìwọ nìkan náà ló máa débẹ̀ ó ṣàmọ̀ pé mi ò mọkùnrin kankan rí tẹ́lẹ̀ ìwọ nìkan náà ló máa débẹ̀ nobody after you nobody before you so kí ló ń try láti sọ ó dé farabalẹ̀ ní sùúrù fún mi náà. ok mo ti gbọ́ kò sí problem mo ti gbọ́. ah kò sí kí n bá ṣe é sí. ẹ̀yà wá sí mi. wàhálà lè wá kiss mi kò tó máa lọ. má kiss wọ́n ah, lè dùn. ó le tó yẹn. ẹ̀dọ̀ àgọ̀ ọ̀rẹ́ jẹ́ láti kéde ìlànà. Diola ṣùgbọ́n lórí kó wá ní five. dèjì náà ló ń bọ̀ so mo fẹ́ bí bíbá wá crowd sọ́mọ. ọ̀rọ̀ kí ló kàn wá ti dèjì yàrá dèjì rè yàrá tí wàá ti dé lánàá. ọ̀nà ló dé. yàrá wàá yẹ àìlè rò. yàrá àìlè rò. Thank you. sílà <laughs> uh, My name is Jide. Oh, Mr. Jide, I'm Busaya. Busaya. Nice to meet you. Same here. My name Bode. Bode, nice to meet you. Bode. Show ń ṣẹlẹ̀. Ṣé o sùn? Ayé mi tí mo sọ fún yín nìyí. Uh, ẹ̀mí ẹ̀yẹn rí. Tí mo fi mí ara ẹ̀. Bode. Bode ṣọ́kùn nǹkan tí mò ń sọ ó yé mi ó yé wọ ó dẹ̀ yóò gan tó jókòó fúnra rẹ̀. ní òrìn kọ́ńtà ti sọ ni pé èèyàn kì í mọ ayé ẹni kó tó má lè. <laughs> ọmọ yorùbá ni ẹ ohun tó ń sọ ó yẹ dáadáa pé nǹkan tó ń wí ni wípé mo ti mú ẹ wá ń sìn oníṣìnà ni mí kí n má tún mẹ́lò mi wà bí nǹkan tẹ́ ń tọ́ láti sọ́kọ́ yẹn. lọ́nà òun ọ̀rọ̀ tẹ́ sọ òun mọ́pọ́lọ́ wà. bọ́ọ̀ mọ́ kí ni òróbìnrin pẹ̀lú ẹ̀. nígbà tó bá róbìnrin pẹ̀lú mi ṣáwọn bọ̀dá dìdìrín róbìnrin pẹ̀lú èmìrín náà ṣe sọ pé ṣáwọn gangan ni ẹ̀ ní. máa ń gbọ́ ọlọ́bẹ̀. kí má sọ ọ̀họ̀ lọ́bẹ̀ tí bá sọ ọ̀họ̀ lọ́bẹ̀ nǹkan. ọmọ ẹ ti pírítì jù pé kò tó wá gbé wa kó tó gbẹ́rù mi wà mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ tó mọ̀ ní mọ̀. jẹ́ ká ẹ wo bí gbogbo eléyìí tẹ́ ń sọ fún mi àdúrà lẹ fẹ́ ń gbà ẹ̀yin lẹ́rù ní rò pé bóyá ẹ fi ń bá mi jẹ mo ti mọ ìyàwó mi lénìí mi ní mẹlòmíì lẹ́yìn ẹ̀. Desire, what should I offer you? Me? Uh, well, anything soft to do. Anything soft? Like Smirnoff? What? àwọn kan tó le tó le tó le la ní ilé o. one minute èmi nìkan ni mi ò kí ń bá àwọn ọmọ kan tó le ló ti yẹ ẹ sìn. wá fún mi ní nọ́mbà. ọmọ kan tó bá ṣẹlẹ̀ ni màá ní láti lọ sí ọ̀dọ̀ yẹmí tí bá ti kúrò ń mi ò lọ síbi kankan ilé ni màá padà sí. bèbè o ṣọ́ọ̀. Sure èwo ni oṣù ọbẹ̀. jáde bàbá mi ṣe dáadáa ní kúrò ní kọ́ gbogbo ní kọ́ mọ́ mi àti dájú. àdúgbò mà àdúgbò mà àdúgbò mà. èmi ni mo ní kí Bùsáyọ̀ ni kò yọjú sí mi kí lorúkọ ẹ náà. Adédèjì lorúkọ mi ma. Adédèjì ọmọ ìlú wo ni. ọmọ Ọ̀ṣun ni mí mà. Ibo ni lọ́ṣùn? Ìwó. Ìwó odò ọba tí ò ní lẹ́kùn tí ò ní kọ́kọ́rọ́. <laughs> Ayé àtijọ́ ni ẹ wá. <laughs> Ìwọ náà mọ̀, bẹ́ẹ̀ bá ṣílẹ̀kùn lẹ́sìn. Kò sí ẹ̀sọ́ lè níwò, àmọ́ àìṣílẹ̀kùn lẹ́mọ̀. Adúpẹ́ <laughs> fọlọ́, ọlọ́run ṣe ọ́. Inú mi dùn láti èyí tí mo rí ẹ gan mo ti rí wípé ọmọ tó bí tó tún rẹ̀ bí ni ẹ́ abájá ń sọ̀rọ̀ ọkùnrin ọkùnrin ni ẹ́ ọmọdé ni ẹ́. ẹ ṣe pẹ̀lú thank you ma. iṣẹ́ wo ló ń ṣe. mo ń ṣiṣẹ́ ní complaint kan ní èkó bíi. èkó wá ń bì. bẹ́ẹ̀ ni ma. ìmọ̀ràn ni mo fẹ́ gbà ẹ́ tí mo ṣe ní kó yọjú sí mi lórí ìyàwó ẹ̀. ok ma mo fẹ́ kó tètè wá mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ òun tá a bá fi ilẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tò àsìkò tó òun yẹ kò dé dúró dẹnìkan òun téèyàn bá fẹ́ ṣe é sì pápápá ni kéèyàn ṣe hmm? hmm. wàá mú sọ́dọ̀ àwọn ẹ̀tọ́ tó bá yẹ kó ṣe lórí ẹ̀ kò ṣe é torí láwọn ẹ̀tọ́ kan táwa máa ń ṣe nílé wa ìyẹn ilé bàbá wọn lórí ẹ̀ ó láwọn nǹkan tá a máa kọ fún ẹ tó máa kó wá máa fóun náà á fún ẹ tó bá ti ṣe àwọn nǹkan yẹn òun wa múyàwó ẹ̀ kó mú sọ́dọ̀ káfáàtì. ó yé mi ó yé mi ẹ ó yé mi ó yé mi <laughs> ó yé mi ẹ wo ẹ ṣe gọ̀mà inú mi dùn mọ́ pé ọ̀dọ̀ yín ni ó ti jáde báyìí nítorí mi gan ti ń rò ó i can't wait láti mm-hmm. jẹ́ kí ìyàwó mi kó wà ní ọ̀dọ̀ mi bó bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ń sin inú mi dùn gan èmi ti ń ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ gbọ́wọ́ mi sókè òun náà ó kàwé bọ̀ kò tí ì ríṣẹ́ báyìí mo fi dá yín lójú pé tí ó bá dé ọ̀dọ̀ mi máa wáṣẹ́ fún un tíṣẹ́ ìbàdàn tètè bọ́ sí nítorí kọ́ńtì ìtawà tó jẹ́ pé ẹsẹ̀ ojú òun ni gbogbo ẹ̀ yìí mo lè gba ṣọ́ọ̀bù ńlá kan fún ta máa kó oríṣiríṣi nǹkan síbẹ̀ kò sẹ́ni máa débẹ̀ tó máa retí òní ní ajérè bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́run àfọwọ́ ló pàtàkì àti ṣe ìyẹn ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣorí tí mo sọ síwájú lórí ti ẹ̀yẹn ó ṣe kókó. ẹ ìtẹ kọ́kọ́ sọ ẹ mà ó ní mo fẹ́ fẹ́ fèsì sí gbẹ̀yìn èmi rò pé date tá máa ṣe an introduction and engagement everything máa kọ́kọ́ síwájú kó tó di wípé a bẹ̀rẹ̀ sí Ni kọ àwọn nǹkan tí a máa rà ní ìdílé ìyàwó òní. Uh -huh nǹkan yẹn lè máa kọ́kọ́ ra ṣèwájú ká tó wá mú déètì ẹ mọ̀ pé wá mú déètì tán nǹkan tá a ní kẹrà tẹ́ ẹ̀ bá rà tán kó má lọ mú jà lọ́wọ́ torí àní gbà àní gbà o. Eh, àwọn nǹkan tá a máa rà òun ló máa kọ́kọ́ ṣíwájú déètì ní fámìlì mi. bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ ti mú yẹn wá kí láà tó ń fàbí ẹni bá. tí bá ti mú yẹn wá ni. ìyẹn ni kókó láti kọ́ gbogbo ẹ̀ tó ti dúdú àmì kò sí ó ṣó ń jẹ fún ni. mo ní pé mo wà ókè. tẹ́lódé ò mú mi èyí náà kì í ṣàlejò mo kó tẹ́lẹ̀ bá ń pa àti sí fún mi àbí màdà kí lè fẹ́ kí n bẹ̀ ṣe. Ah, ó tún wá bí mi lójú mọ́ mi ó dá ẹni tí tó bá ti gbé wàá bàjẹ́ spaghetti. But you know, if you go to top up there, you know, it's a light food. So maybe. I'm all about working. I'm all ẹnìgbà tí rí ìyàwó mi kò jẹ ìgbà tó bá sáré káàkiri láti mọ bí yẹ bó ṣe dára tó. bó ṣe dáa tó mọ mi Ọlọ́run ah, mi ní wáìtì ọwọ́ mi rè Ọlọ́run ní gbogbo dá látòkè délẹ̀ ni. má gbàgbé o. Oh, àbúrò ẹ oh my god <laughs> mi ò fẹ́ yá ẹnu ni o ìgbà tí mo ti ń tí mo ti rí pé ah ta ló bọ̀ lọ́kàn yìí ojú ìfẹ́ jọra nígbà tó ti wá ní àbúrò òun ni ah ah inú ilé ìgangan ni ẹ wà gbé. <laughs> o ṣe ń jàre ọmọ dáadáa. alájà hmm? ó yẹ kẹkọọ ìwà síbí. <laughs> bẹ́ẹ̀ni. pẹ̀lẹ́ ni ẹ ẹ alájà aṣọ ti wà school. mo ti parí secondary school. o ti parí secondary school eh? oh good. Ah, ṣé tíṣà yín nìyí. Eh, eh, teacher ni mí but ọkọ ẹ ni mí sà. boyfriend ẹ. <laughs> ẹ àbúrò ẹ ni ó dẹ̀ ní oṣù secondary school. Oh, oh, oh, okay. How are you, sir? Nice. wà mú mi. ọ jàre bàbá mi ó dà kó bá mi kílé o ó ṣe mo dúpẹ́ Oh, ó dà Oh, dà bọ̀ o ó dà kí ni kí ló ṣẹlẹ̀ ẹ́ wọlé níṣù mo ní kó wá. ládùúgbò bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin burúkú yìí ó fẹ́ gbọ́ àbí jọ kí ló fẹ́ fi ọmọ tíṣà yìí ṣe mo ní kò dẹ̀ ìlẹ́yìn tíṣà lọ wá ọkọ gidi ó tiẹ̀ tún yẹ̀yẹ́ mi lẹ́nì lójú ọmọlúwàbí tó wẹ́gbẹ́ wa ìwọ òrí yẹn wò wọ́n síra wọn ṣorí pé yàtọ̀. mọ́mí owó kọ́ nífẹ̀ẹ́ náà ẹ lóòótọ́ ó lè jẹ́ tíjà bọ̀ mo nígbàgbọ́ pé ọlọ́run máa gbàdúrà níjọ́ kan. àríọlá owó nífẹ̀ẹ́ nígbà tí ò bá ní owó tó fẹ́ fi tọ́jú ẹ ṣáwọ̀ ò ní ṣáwọ̀ ẹ lára ni. gbọ́nà ṣé kìí ṣe pẹ́yìn méjèèjì tí dìjọ ń ṣe nǹkan kó má jẹ́ bẹ́ẹ̀ o mo bẹ̀ lórúkọ Ọlọ́run o má bà yọ̀ jẹ́ o dẹ̀yìn lẹ́yìn tíṣà mi ò fẹ́ gbọ́ tíṣà ní gbèsè ayé ẹ mọ́ ó ti gbọ́ ó gbọ́. wọlé nìṣó mo ní o wọlé nìṣó. ah ah ọmọ this is serious kí ló dé dídé gbà fún yẹ fún mi. Oh, this is too much now. Fún yàn kan. Ah, ah àbí láti ṣe pé ta ọmọ. báwo lè máa ní kí man kan lọ mélòó wa for wedding this is this is outrageous na it's too much. wọ́n fẹ́ ta náà ìgbọ́ fẹ́ ta. olùlọ́mọdé lọkùnrin lọ́mọ wà ẹ́ obìnrin tí pé tí ìpàdé ọba dáná fóun tí ò sanwó orí òun kò lè dílẹ̀ lérí. kò sí ètò kan yìí pẹ̀lú yẹn àárín mi àti ẹ̀ ló wà pé tá a bá ṣe wedding a lè ṣe nǹkan kan tó dẹ̀ gbọ́n mà kí lẹ́ ń ṣe new team ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rú ẹ̀ um, èrò tí à ń rò nípa Bùsáyọ̀ ìpè mo ní sí òǹkọ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó mi gangan ni ẹni bá dẹ̀ fẹ́ fẹ́ yàwó aṣojúṣe lórí ìyàwó no no dispute fact pé nǹkan tí wọ́n kọ síbi pé pé ó pọ̀ kí ni mo fẹ́ ṣe mo lọ́ọ̀fẹ́. so um, omi ni kí o gbo ìfẹ́ mi ẹ̀mí mi tó ń sọ̀rọ̀ jọ omi ni ẹ̀. mi ò jọ ẹ mo mí ni ah. mi ò jọ. anyways eh, tó bá máa achieve nǹkan tó wà níwèé yẹn o máa need support kan as in huge. wà tí n bá rí no problem. ṣe mo ṣẹ̀ṣẹ̀ wá gbà sí ni pé àti gbéyàwó sí kò easy ọmọ àti ṣe <laughs> ó ti di ìjọba ọ̀run ó ti dàpọ̀ agbára wọ̀ báyìí. Ah, ẹni tó máa ṣègbéyàwó o máa ṣe gudugudu méje. ọmọ yàyà mẹ́fà gan. orí bọ́ọ̀rẹ̀ wa ṣe ń fọwọ́ gbárí. bí ọ̀fẹ́ ló tì sínú omi. kò ní rọ kẹ̀dẹ́ òṣèré. ẹ̀mí mi. lójú náà lè wúra wù. ìfẹ́ mi rí ìfẹ́ mi ló rọ yìí. ọ̀rẹ́ àwọn àṣìwọ̀n. ọlọ́run ó lágbára o. Ah, é? kí ló dé ò bá mi sọ̀rọ̀ látàárọ̀. ah kò sí ah ìwọ náà wò list yẹn ti pọ̀ jù ah, àwọn nǹkan tán ní kídèjì lọ kó wa yẹn ó ti pọ̀ jù ibo ló fẹ́ kó ti rí. Ah. wò ó sórí kémi náà má parọ́ o ìgbà tí mo rí ó yà mí lẹ́nu àmọ́. Ah, hmm. yorùbá dẹ̀ ni ikú tó pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni tó bá jẹ́ èmi náà fún ní irú list báyìí nǹkan ibo ni mo ti fẹ́ rówó. òun má wọrin tó bá tó àsìkò tiwa ọlọ́run máa pèsè. èmi náà sìn wọ́n ti pè mí níjà èmi náà gbúdọ̀ múra mo gbúdọ̀ tẹpá kí n lọ wá iṣẹ́ gidi ṣe torí ó ti di sísan sìn èmi náà máa san tó bá ti tó táìmì sí mo gbúdọ̀ wá san dá ẹ̀. ṣó tiẹ̀ rí i èmi náà ti ríṣẹ́ mm. wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ níjọ́ Monday nǹkan tèmi rò ni pé tèmi náà bá ṣiṣẹ́ tí má tu owó jọ á lè jọ fi ọwọ́ wẹ ọwọ́ then á lè rọrùn fún wa. Thank you my love I really appreciate it eh. o ṣé gan-an. not really. It's just that I've been having so much fun. This honeymoon has been, you know, totally awesome. But the, the aspect of same old tá à the same old thing and ń for the past two weeks was becoming boring sí so more feel would be, i mean ilé you're coming back, and máa gbé after you know, our wedding i wanna go to the house i want to cook for my husband as a new bride I want to put the house in shape. I want to do my window blind. I just want to, I just want to feel the home of my husband. So, yeah, I don't want to go coming. So. I think you missed something. Really? What? What of the hotel bill? <sighs> I know. Shomoyota on Sunday. Do you know what? I don't have that money. I just want to make you happy. That's all. and I appreciate it. you know what? Never today. What you barely already. I can't wait. No, oh my like it. E. mo ti ṣe one of two things síbẹ̀ tó jẹ́ pé tí wọ́n gọ́gọ́ bá rí wá náà á wù ẹ́ lórí. really. láti street ilé yẹn báyìí tá a bá ti ń wọ street àdúgbò yẹn gọ́gọ́ báyìí òun lórí ẹ̀ tí mo máa wú ogun àti máa imagine pé kí ni mo fẹ́ gbá nínú ilé yìí. What you're even talking about about the window blind everything to put in, in shape and all those things mo ti ṣe mi ò lè bẹ́rìn kí n má mọ àwọn nǹkan tó fẹ́ kí o love it. <laughs> Are you okay now? Yes. Ah, Kúyẹ́ kó má bá jẹ́ ọmọ ọ̀gá tó ń ṣe lọ́wọ́ náà. <laughs> baby má bọ̀ náà má I don't understand. Kí la wá ṣe ń bí báyìí? Ṣebí ilé tó sọ pé ògbà táwọn máa gbé ló fẹ́ fi wá wọ̀n? Ṣebí lèmi ló fẹ́ wá? Eh. Ilé tí mo gbà ṣó tẹ̀ta wà látijọ́ ṣé kò sú ẹni láti gbà tá a ti ṣe wedding tán? Ṣebí àṣà wá sílé wa? Bísí, ó mi ẹ̀ kọ́ main entrance ali gabi náà jagba side o ma understand this jágba mi màmá màmá màmá jágba mi. bísí mo ní wọ́n mi ẹ kọ́ tí wọ́n ti dá lórí ẹ kọ́. ọ̀dọ̀ tèmi wà lẹ́yìn mí ní tàṣí wọ́n mi ẹ̀ máa dáná jọ máa láìkọ́ jẹ wọn o. ìyá rí sí mo mọ́ ọ. ṣe dáadáa ara tí mò ń sọ nìyẹn wàá rí gbogbo ẹ̀ wọ́n ti modernize ẹ̀ sí wọ́n ṣe é properly to make sense gan bathroom mi. ipò wa fẹ́ ṣe gbogbo ti bí dẹ́dẹ́ náà toilet ni. bébì mo fipò sọ pé flat là ń bọ̀ ni usually àwọn flat yẹn wọ́n máa ń ṣe bathroom and toilet bíi ẹ̀sìn tí ó jẹ́ pé ilé ló máa wà kí ló ti lè wá wà ń tà. mi ì sọ fún ẹ pé flat kọ́ la gbà rárá gbogbo eléyìí tán máa ń ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn tán ṣe wọnú ara wọn yẹn bàbá wàhálà náà ni bàbá wàhálà ni o lè yàn máa tọ́lẹ̀tì inú lé ní gbogbo òórùn àmọ́ àpadà wàá báyàn ó ná ṣe ṣé síta ń bi wàá ṣe gbogbo orí ó ń ba lọ ní àárín àdúgbò ni wọ́n máa fẹ́ káàkiri ni ẹni bá wá ń tó oúnjẹ ládùúgbò tó sílẹ̀ ló ní problem ó lélẹ̀ ó ní comfort ló wà fún kò ní í ṣe pé n tó máa ṣe tó máa dá padà sí ẹ hmm, kitchen wa dẹ̀ wà mẹ́ẹ̀ẹ́ náà kitchen wa wà mẹ́ẹ̀ẹ́ tá a bá lọ straight by wàá rí ó fẹ̀ dáadáa ó ní áńgù tèmi fún ara mi mú but irú bíi irú eléyìí tó bá bọ́ síbi tó ló fẹ́ yàgbẹ́ ń bíi ó yàtọ̀ sáwọn ayé àtijọ́ tó jẹ́ kó wà bẹ̀rẹ̀ báyìí. wàá lọ sí tí orú màmá ń hùn hmm, ilé iṣẹ́ rẹ̀ ṣẹ̀ wàá domi sí òní ọwọ́ kan ni òdẹ̀nu ti waste omi. òyìnbó tó máa ń lò tó máa ṣe máa flush báyẹn ṣe omi kẹ́ẹ̀gì kan ó lè máa eléyìí ẹyọ kan ṣe ó ti ṣàn lọ. ike tá à ń lò náà ni. Baby, máa bọ̀ jẹ́ kí n mú ẹ lọ sí kíchìn yẹn wàá lè mú àǹgù tó fẹ́ ibi tèmi mú o lè má láìkẹ̀ nítorí àwọn níbi. àwọn nìkan lè la máa lórí. àwa nìkan kọ́ o gbogbo àtàwà ń bí ni àtó fifteen má bọ̀ má má bọ̀ má bọ̀ má bọ̀ bébí mi ló wà nọ́mbà twelve fifteen ni wá. Why a single room? Baby, But this is not the promise you made to me. You ló to pé tá party, she wedding to o rent three bedroom flat Because obviously we can't stay with your friends. You know we have to start our life afresh. But this is not the life I want. No. Hello there. I know and I understand this is not our agreement. But at this junction, you just have to blend with the situation I am now. really ná owó gan bá tá a wedding wa. Presently, ohun tí mo lágbára ibẹ̀ la wà yìí. Mi ò sọ pé àwọn ènìyàn gba three bedroom flat tá a fẹ́ gbà tẹ́lẹ̀. Sure, àyè máa gbà. But I'm sorry, bá mi manage bí. Nadia, masih mau kan? Deji. Deji. What is get up get up get up this heat is so much i can't stand it ah mi ò lè bí ẹ mọ́ orí ti pọ̀ jù náà ah ìnira yìí ti pọ̀ i can't cope anymore i can't cope anymore i've been pretending all this while ah. baby i'm sorry wọn máa tó no dé nsìn. it's not even about that how long la fẹ́ fi ṣe léda wọn máa tó múná dé wọn máa tó múná dé ìjẹta ló ti múná wá nu Eh? gbogbo ló mú mi sùn mọ́jú mo mosquito bo ìjẹ gbara mi gbogbo ara Eh? wele wele. jẹ́ kí n gẹ́tì nǹkan tó ń sọ ṣé ooru mú ẹ ni àbí ilé ti sú. Ah, wo gbogbo ẹ ló ṣe mí ara ni mí ah, ara ni mí náà ó kó máa ó máa gba three bedroom flat ó gbà àwọn ah, kan fìyà jẹ mí ni náà. ó gba three bedroom flat ìyá ń jẹ̀wọ́ lẹ́nu ẹ̀. E, mo mosquito gan jẹ mi gbogbo ara mi gbogbo ara mi gbogbo ara mi ló lè yìí gbogbo ara mi ló lè yìí. ara ẹ̀ wo ló lè. wo wo wo wo tún mẹ̀jẹ̀ mi bí báyìí. kékeré nìyẹn o ó máa jẹ́ lára jẹ́ lábẹ́ jẹ́ lójú tó máa bá ògbójú ẹ̀ jẹ́ o. ẹ wò má jẹ́ kí inú bí mi láti bẹ̀rẹ̀ pẹ̀lú bó ṣe sọ yìí ẹ wò ibi táwọn ẹbí ẹ bá mi dé ni mo wà yìí ibi táwọn ọ̀dílé ẹ pàápàá jùlọ mọ́mí ẹ ibi tó bá mi dé ni mo wà yìí mo mọ nǹkan tí ẹ fojú mi rí àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń gbélé ń gbà yẹn àwọn fúnra wọn mọ̀ pé bàbá ni mo jẹ́ sí wọn fúnra wọn wọ́n ti ń bá mi sọ bí life mi ṣe máa rí nígbà tí mo bá ṣe wedding tán ìtorí ẹ̀ ló fi jẹ́ pé kò sí kankan nu wọn tí mo lè mú wá síbí torí ìtìjú ńlá ni bẹ́ẹ̀ ni iná tó dẹ̀ ń jó mi ní abẹ́ aṣọ kò sẹ́ni tó mọ̀ wedding tí mo ṣe pẹ̀lú ẹ̀ ló ba ayé mi jẹ́ de tìbí tí mo dé yìí mo ṣe wedding tán òun láyé mi bàjẹ́ nípa ìdílé yín ọ̀hún máa dúró nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ mi nígbà tí mo fẹ́ ṣe wedding pẹ̀lú ẹ̀ ni èmi ò rí láyé mi àmọ́ torí pé mo nífẹ̀ẹ́ mo dẹ̀ wo níwò pé ọjọ́ iwájú ó máa dáa mo mọ èèyàn tí mo jẹ́ mo mọ ipa tí mò ń tọ̀ mo mọ ìgbésẹ̀ tí mò ń gbé tó bá di pé mo di èèyàn ńlá lọ́la tó bá tiẹ̀ níyàwó mi dà kí n lè rí èèyàn gidi present gẹ́gẹ́ bí ìyàwó mi ti bá túṣe tọ́ bó ṣe wù mí ni ó ní mo ṣe ń dààmú káàkiri lórí ẹ̀ wá wo nǹkan tójú mi rí ah ten bags of rice ten ten bags of rice mọ́mí ẹ tún sọrú rice tí màá ra wá ni o fún nǹkan tí wọ́n ń gbà fún nǹkan ìdáná kò mọ níbẹ̀ o kò mọ́ bẹ́ẹ̀ o èmi ò mọ bí tó ti béèrè ẹ̀wà o ẹ̀wà five bags of ẹ̀wà ah mọ́mí ẹ tún jẹ́ kí n mọ̀ wọ́n tún jẹ́ kí n mọ orú ìtì máa rà kò yé èsì iṣu three hundred wọ́n ní lálá mi gbọ́dọ̀ ra wẹ́wẹ́wẹ́ o tí mọ́mí ẹ sọ fún mi nìyẹn o wọ́n tún wá kúrò bẹ́ẹ̀ wọ́n tún bọ́ sí àwọn òróró forty gallons of òróró safety pẹ̀lú epo oyin ordinary oyin lásán táwọn ìdílé mi tó máa gba ìlàjì mọ́mí ẹni kí n mú ìgò oyin fourteen wá. kò mọ̀ ń bẹ̀ wọ́n béèrè obì lọ́wọ́ mi obì apẹ̀rẹ̀ méjì obì obì apẹ̀rẹ̀ méjì náà béèrè lọ́wọ́ mi àti orógbó orógbó náà kúnke ó tó bí mi lójú ni pé mọ́mí ẹ tó ń ka obì lẹ́yọ kọ̀ọ̀kan juice ńkọ́ drink ńkọ́ oríṣiríṣi mọ́mí ẹ tún sọ pé kí n ra ọtí fún àwọn kí mi ra ọtí síbẹ̀ o mọ́mí ẹ tún ní pé forty crates of Goldberg forty crates of gold bed fún nǹkan àná ẹ jọ kí ló ṣẹlẹ̀ one point seven million naira ni mo yá láti ṣe wedding ẹ. ìyàwó ló ṣe wedding ìdílé ìyàwó ló máa ń ṣe wedding ohun tèmi gbọ́ nílẹ̀ yorùbá nìyẹn àmọ́ èmi ni mo ṣe èmi ni mo ra aṣọ mọ́mì ẹ o èmi ni mo ra ti dáàdi yẹn o gbogbo àwọn ọ̀rẹ́ mọ́mì ẹ méjì wọn ní kí n ra o dandandandan ni kò sí nǹkan méjì náà ju pé mò ń wo ọjọ́ iwájú mo nífẹ̀ẹ́ lọ five hundred and twenty thousand naira ni mo san nínú gbèsè yẹn gbèsè yẹn ìwà lẹ̀ tó o bá tún sọ fún mi pé ara ń kan ẹ́ àbí pé bóyá ibi tó wà yóò wà òkè mọ́. tó o tún ẹ bá sọ fún mi pé ara ni ẹnu lè máa lù ẹ bàjẹ́ ah, ó yẹ lẹ́nu àbí kí n gbẹ́ ẹ lójú òkun fi practice ẹ̀ kó lè rí máa lù ẹ jù òun complain rúbi as a matter of fact mi ò lówó three bedroom flat mi ò lówó one bedroom one a room self contained mi ìlówó ẹ̀ kábọ̀ torí three bedroom flat ibo ni mo ti fẹ́ gbà mí ní gbà á ibi tájọ máa wà rẹ tí màá fi san gbèsè one point seven million tán ìgbà yẹn ni mo tó ṣẹlẹ̀ tu owó jọ bíi tí mo lè lọ fi gbalé ibo ni mo fẹ́ rí ibi tájọ máa wà rẹ ìwọ complain wọn ò bí ẹ̀dá kó jáde wọn ò bí ẹ̀dá kó kẹ́rù lọ má pa ẹni nìkiri tí mo ti sanwó àbí mi sanwó ni òkú àtàyé mi ni mo ní kókó nǹkan tó ń gbà ṣe bí ọ̀tá ẹ̀ fún mi ní pé máa gbé lọ ìwọ lo ní ìwọ wo ìwọ tó kókó lé yín tó sọ kọ́kọ́rọ́ yàrá ẹ̀ tẹ̀lé ẹ̀ ah! <coughs> ìwọ complain ń wò ó ohun tí mo sọ fún ẹ nípa wedding ring wa tí mo ní pé bọ̀bọ̀ tó gbé mi ní márúwá tó gbé mi òun àti ìyẹn kọjọ ń jà ní wedding ring jábọ́ irọ́ ni o wedding ring mi wà ní wardrobe mẹ́ẹ̀ mo sọ síbẹ̀ ni ẹni tí mo yá one point seven million naira àwọn tí mo yáwó lọ́wọ́ ẹ̀ ìgbà tí wọ́n rí mi pẹ̀lú wedding ring wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ni pé ìwọ ò lówó lọ́wọ́ òde tó ń lo ríǹgì wedding èmi náà wà wò kórè mi ti dàrú lóòótọ́ mo jẹ gbèsè mo fi ṣe wedding mo tún lo ríǹgì ó ní mo jẹ̀wọ́ gbèsè mo yọ pamọ́ ni kò jábọ́ síbi kankan mi ì lè lo mọ́ kí n máa ṣòṣì báyìí kí n máa rántí kí n máa rántí iye báàgì ráìsì tí mo gbé lọ mi ò lẹ́sùn mọ́jú inú máa ń rún mí mọ́jú ni màá tún wá gbé ríngì kan sápò màá gbé sọ́wọ́ balẹ̀ i marry today tomorrow no more tomorrow wa o ìwọ complain sí máa nà ẹ́ bọ́ta ni jọ́nà alpha àwọn kan tí mo ní kò táìpù kan ṣó ti táìpù ẹ̀ tó. rárá mà ó ṣì ń táìpù ẹ̀ lọ́wọ́ ó máa pàní pẹ́ meeting tọ́gà bá dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà àwọn kọ̀ọ̀kan mi o because ó yẹ kó ti ṣe tán náà à ah, tètè lọ ṣe. envelope ẹ̀fọ́ pé kí n bá yín gbà wọ́n. Oh, excuse me. Oh, the job. Ṣé o buy me get àmàlà níbi tó ti máa ń bá mi Thank you. Um, jọ bá mi ra àmàlà two hundred àti ògúnfẹ̀ àgbémáwọ̀ ni èyí tó tóbi dáadáa méjì kó a bá mi ra pí ọ̀tà tútù Okay. O ṣe dẹ. Two thousand. Ẹ ṣe bí four hundred lògùn fi wọ̀ calendar next year la fẹ́ ṣe ṣé wọn lọ sọ yẹ ẹni tó dẹ̀ máa wà ní front page fún láti wà attractive so that ibi tí èèyàn bá lè yàn tó fáwọn ohun calendar ló yẹ ṣe máa orúkọ wọn kù kán lè yóò fine please i don't know kí la fẹ́ ṣe báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ló yẹ list àti pictures àwọn staff wa tó jẹ́ obìnrin tó kún fún lọ́yìn pictures wọn ni ó lè wọ́ọ̀kì wọn ò fèsì wọn ò attractive náà calendar dẹ̀ la fẹ́ lò àwọn onímọ̀ ìpè yóò bá rẹ̀ lómi níta. sá nǹkan tí mo rò ni pé nígbà tí mò ń bọ̀ ní ọ́fíìsì nísìnyí mo rí lady kan nísàlẹ̀ she is very pretty she has got the physique the look everything we actually need and nǹkan tó tọ̀lé mi sure, bóyá staff wa ni or not. ó ní ogun mẹ́ta nídìí kò ní sàlẹ̀ ní kọ́ńpìnì náà ẹ ẹ dùnú tó bá yẹ pé o fún ìpè oní face ta fẹ́ ẹ approach àga kò bá máa jẹ ẹ̀wọ̀n ibiṣẹ́ wọn bí approach àga fún lówó táàmù ń lọ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe táàmù lọ. sorry. up. Baby. Huh? How are you doing? Welcome. How you doing? Yeah. Báwo ni? Ọmọ mi Ah, oh, okay. Ebi ń pa mi seriously. Jẹ́ kí n kọ́kọ́ jẹun náà bẹ́ẹ̀. Màmá sọ̀rọ̀ bí iṣẹ́ ṣe rí lè ní àti gbogbo àwọn nǹkan tí mo rí lè ní fún ẹ. Bíbí mi mọ̀ tí ìdáná. Kí ló dé? Ah, àwọn èèyàn wọ́n pọ̀ gan nínú kíchìn yẹn. Ṣé ló dà pé ni gbogbo wọn plan mo wá fi pété everybody bá ṣe tán màá sè. oh my god lórí tó ń sọ̀rọ̀ bá obìnrin nìwọ náà èèyàn bíi tiẹ̀ dẹ̀ ni wọ́n lọ síbẹ̀ sọ pé o fẹ́ dáná náà kọ́ fún ẹ ní space tiẹ̀ kó o dẹ̀ dáná fún mi. okay I'm seriously hungry please. sorry darling ma ma lọ sí sẹ́yìn. please. ẹ lọ bíbí kó tó dípò di oníkọ̀kọ̀ tí mo rò máa ní kí n sáyè sọ fún ẹ kó tó lọ ọbẹ̀ tó jẹ ilé ti sú mi tó bá lọ síbi iṣẹ́ everywhere is always so boring mo wá wò pé shop to promise pé o máa gbà fún mi ìgbà ogungun ló fẹ́ gbà. so you remember I said that. ah sure. Hmm. èmi ni mo promise ẹ pé màá gba shop rẹ mi ì dẹ̀ ti gbàgbé kò yẹ mo kàn plan bí mo ṣe fẹ́ ṣe ni ibi tí mo fẹ́ gbà sí àti àwọn nǹkan tó fẹ́ wà ń bẹ̀ ok má wọrí no má wọrí tó bá ti tó time àjẹkọ̀ọ́ mọ́ ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí n garun don't Okay. I'll do it for you. ìyọmọdé sí hmm? i. ọkọ. àwọn kan ló fẹ́ máa tà ń bẹ̀. Um, okay, I'll think about it while I'm cooking. Okay. Okay. Um, so, it was no sorry. Wow. Yes, yes, yes. Uh-huh orí ìbọn mo sọ look at this now she is pretty she is flashy oyin ẹ̀ sórí pélé gan máa ó máa bọ ìkó company wa kò sẹ́ni tó máa rí ọmọ yìí sí tí ò ní fẹ́ kọ kàlẹ́ndà ẹ̀ tí ò dẹ̀ ní orí ìkó company wa ó ga fún lónà ibo ló forúkọ tẹ́lẹ̀ rẹ̀ and mi ò ní fèsì yìí o ṣe ibi iṣẹ́ wa náà lè lè ti ń um, um, sir ó possible torí nígbà tí mo ṣe ìwádìí dáadáa mo find out pé contract staff ni lady kò ṣe direct staff wa. oh kò ń ṣe direct staff ìgbà ọ̀nà gbà. Um, <laughs> sir bo um, eh, clean department ló wà but question yẹn HR ló máa dáhùn ẹ best torí mi àtúnyìn ní details gbogbo yẹn. HR ẹ bá mi pè ní kó máa bọ́ sí i ni mo fẹ́ rí i dẹ̀ mi ṣe bí mo ti ó kí ẹ bó ṣe wà is very good ẹ lọ ẹ print as many as ṣebi sample lele àbí ẹ print as many as possible. ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ sí distribute o ti gbọ́ Go. kí n ṣàlàyé mi Go. ti gbọ́. àárín ọ̀la. ìbáraẹni ẹgbẹ́ yẹn. kò tí ì pèsè àfihàn ọ̀dẹ̀ ìlú náà sọ ṣé kò sí. bẹ́ẹ̀ kò sí nǹkan mo kàn wọ́n mi ò lè má yí pé ìrànjẹ́ níbi níbi ní iṣẹ́ tí mo jọ ká ẹ̀ mi ò lè mọ̀ nínú rírí. ló sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ń ṣe full staff just àwọn temporary staff ẹ̀yìn nìkan nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí ló dé pàdé ìlú wà àwọn tí ó ń ṣe ṣe ló máa ṣiṣẹ́ fà. Oh, I see, I see. Ah, ọ̀tọ̀ ni lọ́pọ̀ síbùkún máa rí lóòótọ́. Ẹ ọmọ ọdún máa ṣe fún mi sí ni pé lọ bá mi bà ní mo ní kó wá rí mi dídà kó wá bá mi lọ́fíìsì mi ọ̀ kólódé mi ní mọ́tò mo tẹ̀lé pẹ́ máa lọ́lé ní kólódé mi ní mọ́tò ṣùgbọ́n máa rí bẹ́ẹ̀. ṣé kò ṣe pé ó ṣe fà àná náà kò ṣe mo kàn fẹ́ rí náà ni. ok sir màá kára àti iṣẹ́ mi. so wọ́n là ń ọlá. ibi tẹ̀lé ti ń ṣiṣẹ́ lọ́nà má bínú o ò rìn pàdé mi rí. Ah, that's bad anyway kò sí problem eh, mo lérò pé o ti rí proof kàlẹ́ndà wa for next year. bẹ́ẹ̀ wọ́n sọ fún mi. Eh, ìwọ la fi front page eh, kò sójú olóńgbẹ ìwọ ló fine jù ni o yà ìwọ ló fine jù la ṣe fi ẹ la ṣe front page o ti gbọ́ but one thing is why are you dressed like this kí ló dé ó bó ṣe múra ó wọ slippers ó tún wé scarf ní ibi iṣẹ́ why. mi ṣe irun ní sàn. ẹ sàn báyìí jẹ́ ẹni máa tẹ̀lé fún mi. ẹ máa rí màá sàn ẹ̀ lọ́la máa ló tiẹ̀. anyway ọmọ tá a máa ṣe níbi ìgbà tá a máa ṣe níbi náà mo lówó díẹ̀ kan ní. ẹ ṣe sàn fifty thousand naira nìyẹn ẹ lọ fi get nǹkan tó bá need for today ni o ṣo ní bank account ẹ o máa send ẹ sí ṣùgbọ́n màá transfer owó sí ibẹ̀ fún un ṣòrí by the time tí o bá gbà kí nǹkan tí ẹ kàn náwó lé ẹ lórí gbọ̀ngàn wàá rí aláìsí pé ọlọ́run dá ẹ dáadáa tó bá ń wo rẹ ẹnu mìíràn báyìí wàá mọ̀ pé ah wàá dẹ̀ máa smile pé èmi náà ọlọ́run dá dáadáa báyìí ó dàbí pé oh anyway kò sí problem padà sẹ́nu iṣẹ́ ṣùgbọ́n àbí kí n gbé ẹ.

mi ò lè tọ́jú ẹ̀ àbí mi ò dá tó lọ́mọkùnrin. rárá kò rí bẹ́ẹ̀ àmọ́ mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ mo ti ní àfẹ́sọ́nà ọ̀tún. ọ̀rọ̀ ẹ̀gán ló gbé mi dé ibi iṣẹ́ yín tí mo fi wá ń ṣiṣẹ́. báwo kò yé mi. torí ó ní láti wá dànù mi so mo rò ó pé kémi náà wáṣẹ́ díẹ̀ ṣe kí n lè support ẹ̀ka tó owó jọ so ó máa lè yá wa. ṣé òun ò ní iṣẹ́ ni. ó ń ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ tó ń ṣe ò kò rí lè lówó púpọ̀ lórí tíṣà ni. ìmájì òun fẹ́ ni tí iṣẹ́ ò lọ títí bó ṣe wà yìí bọ́lá ṣe dáa bó ṣe fáìn tó yìí ẹni tó máa níṣẹ́ gidi on a very good day ọkùnrin tó bá mọ tó bá mọ ẹ̀tọ́ ẹ̀ lórí obìnrin bó ṣe pírítì tó yìí kò jẹ́ kó ṣiṣẹ́ the least tó lè ṣe ni pé kéèyàn gba bíi warehouse bíi like eight kó jápọ̀ kó máa ta nǹkan òkè ṣé irú ìwọ yìí ìwọ ìṣẹ̀ máa lọ ó ṣẹ̀ṣẹ̀ wá ń ṣiṣẹ́. kò sí nǹkan tí n fẹ́ ṣe sí òun ni mò ń fẹ́ òun ni mo dẹ̀ máa fẹ́ nǹkan tá a máa ń gbà nílé wa fún nǹkan ìdáná ó pọ̀ bí mo dẹ̀ ṣe wáyé virgin ni mí àti ìfọwọ́kanra wa rí so a fẹ́ tètè ṣe ń pápákọ̀. virgin ni as pretty as you are bó ṣe dàgbà tó virgin ni tó lọ ṣe àfẹ́sọ́nù ẹ̀yẹ kò lè ṣe ni. ó lè ṣe o. kí wàá ló dé. a kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ nílé wa o fámílì wa tí ọkùnrin ọba ti wá dànù wa kó sanwó orí wa kò lè fọwọ́ kàn wá ẹni tó bá sanwó orí wa nìkan ló lè bá wa ní ẹni tó ìgbà kan. ẹni tó bá dànù yín fámílì yín nìkan ló lè fọwọ́ kàn yín nǹkan tó da náà nǹkan tó ń lọ gan fẹ́ náà nìyẹn a kàn jẹ́ nìyẹn kùrán nǹkan sọ fún wa pé tí yóò bá ọkọ àtìyàwó tó ń lá tó fẹ́ra wọn tó bá ti ṣe ìgbọ̀n kọ́ ṣe wọn gbọ́dọ̀ súnmọ́ra wọn wọn gbọ́dọ̀ gbára wọn lọ́wọ́ gan àmọ́ kọ́ náà tí màá rí pé kò ń ṣe but obìnrin wo ló náà ìsìnkú tiẹ̀ tó jẹ́ ìdìbò tiẹ̀ ọmọ ẹgbẹ́ òun náà wò kò bọ́ọ̀nà ṣe dá ẹgbẹ́ ṣe fún ìdìbò tó ń ṣiṣẹ́ obìnrin míì bíútì lọ́nà ọba fún báyìí ó máa máa gbé káàkiri ó fi pé bíútì òun kò fẹ́ fi wọ́n mú ìdìbò àwọn ẹni ìlú àwọn ìdìbò àwọn ọlọ́run ṣe máa bá a kó sí ẹ̀rọ gẹ́gẹ́ bí owó tí mo mú fún ẹ̀ send account ẹ̀ òṣèlú tí ó lọ ní rẹ́pọ̀ ẹ̀ máa fẹ́ láti ọ̀nà ṣùgbọ́n send account ẹ̀ òṣèlú send ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe transparency. ọ̀sáyò mo ní kí ló ṣe ṣó lè sọ tó ṣe fún mi. mami dèjì fìyà jẹ mí. kí ló ṣe fún tó fi fìyà jẹ kí ló ṣe fún. Ah, dèjì fìyà jẹ mí inú mi ò dẹ́ dùn ah, inú ẹ máa dùn kalẹ̀ lágbára ọlọ́run ò ní bá ẹnu jẹ sọ̀rọ̀ jáde kí ló ṣẹlẹ̀. èmi àti ọjọ́ sọ báyìí gbogbo ìlérí tó ṣe fún mi pátápátá kò má ṣe lẹ́yìn ìgbéyàwó kò ṣe kọ́kọ́ ó dà ṣe bó sọ fún yín pé tá a bá ṣègbéyàwó tán òun máa rent three bedroom flat táwọn máa gbé bẹ́ẹ̀. ẹ ó sọ fún mi ó sọ lójú mi dáadáa ó ní mọ́mì three bedroom flat ni mo máa gbà fún Bùsáyọ̀ tí bá rí three bedroom flat tí òun máa gbà báyìí èmi ò ní dúró wò tọ́ ni. máa ń bí ẹ lè wo ẹ lè wo bí tá à ń gbé àìrí lè torí Deji ò rent three bedroom flat maybe two bedroom flat kódà kò rent one room self contained single room <laughs> single room Deji rent tajọ gbé. irọ́ o. <laughs> Ah, mami níbi tó jẹ́ pé àárọ̀ àárọ̀ báyìí kí gbogbo ilé tó jí máa ti jí máa ti lọ wẹ̀ torí bathroom ẹ̀kọ́ ni gbogbo àjọ ń lò mi ò dé fẹ́ wàhálà ah, ah, ìyá ipò ìyá ipò. gbà mí mo dárùn. yàrá kan ló gbà Deji gbà minute. Madam, sir. Kí ló ṣe ẹ́? Ah, kò sí nǹkan kan. Àfikún máa sí nǹkan kan. Ok. Ìyá mi jáde lọ. Ó lè dẹ̀ sá. Òwúrọ̀ ẹ má pè. Ìyá mi ti lọ. Ojú sí mi. Wo wo má ké mọ́. Èmi mọ ti máa ṣe ìyẹn kó tàn mí ni adé tí bá tún sọ fún wípé mò ń bọ̀ wá sílé ọ̀dọ̀ yẹn á ní ẹ má wà ọmú mi á ní ẹ má dára yín láàmú á ní ìwọ̀n ò lè dá àná òun láàmú rárá nítorí wípé ibi táwọn ń gbé kọ́nàkọ́nà kọ́nàkọ́. irọ́ ló pa mami irọ́ ló irọ́ ní dèjì pa ibi tá gbé báyìí ìta gbangba ló wà kó ṣe kọ́nàkọ́nà kọ́kọ́ inú àbẹ̀tẹ̀ by face me I face you lájọ́ ń gbé ṣé pé ìjà lé ní ìjà lọ́la ni mo dẹ̀ lọ jẹ́jẹ́ ara mi torí mi ìfẹ́ wàhálà bàbá ń bá rí bẹ́ẹ̀ ni wípé àti ẹ̀ ti jẹun ẹ̀mẹ́ta fún wa wàhálà ni wàhálà ni bẹ́ẹ̀ ni máa mi. ilé mi jẹ sí mo ṣe wọ mi. má kẹ́ wọ́n wọ́n wọ́n wọ́n má kẹ́ mọ́ ó gbọ́ mi. ó bá di wíkẹ̀ndì máa wá sílẹ̀ yìí máa gbé ẹ̀wọ̀n àdúgbò ọ̀nà fún mi. Ah, déètì ṣé nǹkan ṣe ni ṣé nǹkan kan ti ń ṣe ni. tó bá tún délé tó bàbá mi máa nọ. àánú ẹ̀ wọn ò bí ire kónú ẹ̀ wo má ṣáàpì ẹ̀. mo lè ṣe àìkú ìtẹ̀jẹ̀ lọ. mo wà òkè. àbójú ń sè. àgẹ́dọ̀ fẹ́ máa ti mi lójú afẹ́fẹ́ rẹ̀ ok bóyá ọ̀la ká fi sọ̀rọ̀. Ah, kí ló ṣẹlẹ̀ bí? kí ló dé? ẹ káàsán. ẹ káàsán. kí ló ń kí mi fún? kíkẹ́ ò da kankan fún mi kò yọ owó kò ta sánsán òórùn ló ń dákúnlẹ̀ nínú ilé mi kí ló wá dé mo ní kó má kí mi mọ́ ṣé tí ń dùn ẹ̀ mo ní mi ò fẹ́ rí ìwọ pẹ̀lú ọmọ mi kí ló ń wá kiri àní mo ń tó mú òòrùn àní nǹkan kan àfi kọkàn máa kà kọ pọ̀ ṣá bí àyán nínú orúkọ orú ṣe pọ̀ ẹ tí mo tó kó sí. rárá tíṣà ni mí máa. tíṣà ni ẹ ń ṣàlẹ̀ kiri ni ṣé èsì wà ní skul yìí ni. rárá kò sí èsì lọ́fíìsì wa mà. kò sí èsì ó kàn wẹ̀ kó múra báyìí. a máa ń múra corporate láti fi kó àwọn ọmọ ni mà. kò burú mi ò lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ rárá mi ò ní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ rárá màá lé akátá ẹ̀ lọ kí tó fàbọ̀ bẹ́ẹ̀ dìyẹ ọmọ mi ni. ok ma. ṣé o sì. kí ni ṣé o sì. ah ọ̀ṣọ́ ọmọ yorùbá ni etí ń dùn ẹ ni. mo ní màá lé akátá àti ẹ lọ náà kí n fàbọ̀ bẹ́ẹ̀ dì ọmọ mi. àbẹ́rẹ́ ah ayé ò sọ́gbọ́nù ẹ gbà mí wọ́n bó ṣe ń ṣe bàbà bàbà bí ìgbà tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣá ah! ó mà dá kéèyàn máa ní tìjú o jọ ń torí ọlọ́run wà tẹni tó lọ yíbo lẹ́gbàá jọra yín ìwọ ọmọ tó dáa báyìí kí ni tó ń ṣe ẹ náà á jẹ́ ń bẹ̀ sọ̀rọ̀ o gbọ́ o gbọ́ tó lóhùn tíṣà ọmọ táwọn èèyàn máa ń sọ ni wọ́n á ní èrè tíṣà ó dọ̀run ṣé ó dọ̀run kó tó lọ dèrè tiẹ̀ ni àmì mi ò ní rajú lẹ́kì jẹ́ kí tàlùbọ̀ kó wọ̀ mi ò ní gbà fún ẹ rárá wọn lọmọ tá a bá ń bá wí tó bá ń warùn kí ó ṣe tán tó fẹ́ parun ni èmi ò ní jẹ́ parun lójú ayé mi wọ́n ti lé akátá tiẹ̀ lọ káàdì ẹ̀ tiẹ̀ kó kọjá síbi ṣé o sì ó gbọ́ mo ní káàdì ẹ̀ tẹ̀lé mi kó wá lọ forí kọ́rọ̀ tó kù nulẹ̀ wá lónìí pẹ̀lú náà nígbà. ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló wọ́n bí ta ló pè ń bí mo ní kí ló wá ṣe nínú ilé mi ń bí ibi inú ilé ẹ̀ tó ti lo gbogbo agbára tó lò kò débí o torí pé o jẹ́ èèyàn kan tí ò ní làákàyè kan gungun yà lásán ni ìwọ kí ọmọ tèmi mọ́lẹ̀ ó ná ọmọ tèmi mo tún wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú gbogbo ọ̀rẹ́ tó pa ọlọ́mọdé ọmọdé gba àṣẹwọ́ ni o tún wá wọnú ilé mi wá lẹ́yìn tó yẹ̀yẹ́ mi. ẹ kò déédé àsìkò yìí mà. mi ò tọrọ kíkí lọ́wọ́ ẹ̀ kó gbé kíkí ẹ̀ kó gbé sí pàkó ẹ̀. èmi máa kí yín torí bí wọ́n ṣe tọ́ ọbẹ̀ nìyẹn àti ilé tí mo ti jáde mo gbọ́dọ̀ kí èèyàn tó ti yé yín bẹ́ẹ̀ ni ẹ kú déédé àsìkò ẹlẹ́ẹ̀kan sí. ẹ wo mo wá síbi láti wá fún yín lámọ̀ràn ni mo wá advice yín ni. lọ advice yẹ ẹ lé. mo ì máa lọ dọ̀ wọn àmọ́ kí tó dọ̀dọ̀ wọn ni mo ti fẹ́ advice yẹn kẹ́yìn gbọ́ torí màá mi gangan wọn ò wúrú wà tẹ̀ wí àwọn òbí tó bá ti dàgbà tí wọ́n bá nílò ìbáwí lọ́nà kan àbọ̀ náà mi òun náà máa ń advice mi ò bóyá o àsìníyèjì àwọn máa ń advice wọn ni torí ẹ̀ lèmi ṣe fẹ́ wá advice yín kò dẹ̀ sí èyí téèyàn wà téèyàn kì í gbà mọ́ ìyẹn ni tó bá fẹ́ gbà torí bẹ́ẹ̀ ṣe ń lo life yín yóò dáa ìwà burúkú lẹ̀ wù. ìwà burúkú nìyẹ́ ẹ̀ ń wù lé. mo mọ ibi tí ayé mi wà kó tó di wípé mo mọ ọmọ yín mo mọ ibi tí ayé mi dé dúró nígbà tá à ń plan pa fẹ́ ṣe wedding ìgbà tá a ṣe wedding tán mo mọ ibi tí ẹ bá mi dé pẹ̀lú ibi tí mo dẹ̀ dé yìí ògo ni fún Olúwa bẹ́ẹ̀ ni torí mo mọ̀ wípé ní ti ẹ̀mí mo lẹ́mìí láti fi sọ̀rọ̀ àmọ́ ní ti ọmọ ọkùnrin kékeré àtọwọ́bà kò ká yọ owó jáde kò sí nǹkan kan bẹ̀ mọ́ ẹ̀yin lẹ́dẹ̀ fà ẹ̀yin rẹ̀ ibi tí ẹ bá yé mi dé ni lórí ọ̀rọ̀ ṣe báyìí ṣe léyìí gbélé wa gbé tọ̀hún wá. bẹ́ẹ̀ ni mo wá àdìfáàsì yín lórí àwọn ọmọ ilé tó kù tẹ̀bi àwọn ọmọ méjì tó kù. ẹ má bàyé wọn jẹ́ lórí ìjẹkújẹ ìmukúmu kò yẹ yín ìwà burúkú ìlànà tẹ̀ ń wù pẹ̀lú ọkọ ọmọ yín ẹ má bàyé wọn jẹ́ lórí ẹ̀ o ẹ fà àwọn ọmọ yín lẹ́mọ̀ bá ti fẹ́. kò kàn èmi mú làwọn ọmọ mi. sọ ti yẹ yín ìwọ ṣìlẹ̀ wò là ń bá yín sọ ìjọkíjọ tí ẹ bá tún wá sí ilé mi tẹ wá disgrace mi bẹ́ẹ̀ ṣe ṣe Ah! ẹ rí nǹkan tí màá fojú yìí rí. kí ló fẹ́ ṣe fún mi. máa pa tí a lọ tì ẹ rí ní tèmi àti ní àtijọ́ pàdé. kò sí wọ tí a bá pàdé ibi tá a ti máa jọ pàdé ẹ máa káwọ́ sẹ́yìn báyìí ní tẹ́ máa sọ pé bàbá ọkọ mi má bínú jọ jẹ́ kó fi mí lẹ̀ bàbá ọkọ mi jẹ́ kó fi mí lẹ̀ ẹ má máa kúnlẹ̀ ẹ má bẹ̀ èmi mi. èmi. mo rò pé o mú gbó. mi ò mú gbó. ohun tí ó wà lára mi ohun tó gbóná lára mi ohun tó ń gbá lára mi burú o. èmi ò tiẹ̀ ní wálé ẹ <laughs> kò sí ohun tí mo fẹ́ wá ṣe nínú ilé ẹ èmi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ tẹ̀lé mi gangan ti dúró lórí ọwọ́ mi mm-hmm. mo ti dúró lórí ọwọ́ mi dáadáa eh? ọmọ mi yẹn mi ò lè lajú mi lẹ̀ kí n jẹ́ wàá fìyà jẹ mo máa wá mú ọmọ mi kú òun bẹ́ẹ̀ yẹn ni wàá ríran. <laughs> ó tí mo fẹ́ gbọ́ngàn wọ́n ti yín nì kẹ́ ẹ lè sọ jáde ẹ ti sọ jáde náà rí wọn bí bá bá lákùbá bá anybody láti wá bọ̀ ní kíni. ọmọ tó fẹ́ bá yé mi jẹ́ tó jẹ́ kí n gbẹ́gbẹ́ ló gba èèyàn kan wá mu kúrò lọ́dọ̀ mi àtòkú àtàyè ló wà lọ́dọ̀ mi èmi ọ̀dọ́ ti yín ni mo rí nì ní ó jẹ́ wípé nǹkan téèyàn máa gbé wá lọ́dọ̀ engagement èèyàn á ti gbé wá lókọjọ́ kẹta ẹ máa wá fojú rí ẹ lẹ́fẹ́ ẹ̀ sámì ni. ibi ni mo gbé ráìsì ni mo gbé ẹ̀wà òun ni mo gbé orógbó ni mo gbé wá síbi apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ obì méjì nínú bí ìyí gbin àbí gbogbo ẹ̀ ni mo gbé wá síbi ṣé ìgbàgbé pé èdè àti yín jọ jókòó lórí bí mo ya fọ́tò yín fọ́tò dé wà mi bẹ́ẹ̀ ni evidence yẹn láti fi proof ipe lóòótọ́ lóòótọ́ mo ṣe dáná lórí ọmọ. rí ibi tẹ́ ẹ padà jókòó sí rèé tá a bẹ̀rẹ̀ sí ní jọ ya fọ́tò sẹ́ẹ̀fì lèmi àti yín jọ ń yà hmm, lẹ́yìn náà ń gàn dé sẹ́yìn lẹ́fọwọ́ tẹ́ lẹ́fọwọ́ kọ́ mi mú ọkọ mi níbí kò sí wàhálà. bẹ́ẹ̀ mo tún rìkọ́dù yín tí mo rìkọ́dù yín tẹ̀ sọ pé ọ̀yà. gbogbo ẹ̀ ni mo rìkọ́ọ̀dù tọ́mọ wa gbígbà gbálàkùn ọ̀bẹ nìkan dà kó wá síbẹ̀ kó wá mu. irọ́ ló pa. àná ni àná ni ẹ máa ṣẹ̀wọ̀n. mo ní ìyá ẹ ló máa ṣẹ̀wọ̀n lé. ẹ máa ṣẹ̀wọ̀n. èmi ò lẹ́wọ̀n kan ti fẹ́ ṣe ìyá ẹ ló máa ṣẹ̀wọ̀n lé. bẹ́ẹ̀ máa káwọ́ sẹ́yìn rèé tẹ máa sọ pé bàbá ọkọ mi jọ má jẹ́ kó jù mí sẹ́wọ̀n ẹ̀rí tó bá bí yín dẹ̀ yẹn wá sílé mi. ẹ̀yin kékeré ni gbogbo eléyìí tí mo ṣe yòó ẹ̀yin gbìyànjú bí kú ló ń loko bí tàkùté ni bí wọn ló bá mi bọ́ ọmọ mi kò burú sọ́nà ó ní ìgbà tó ń kó nǹkan wá ẹ̀yà fọ́tò báyìí àti ìyá báyìí ó ní mo tún sọ pé àtàgbà àtàyè yìí wọ́n ti fún yín lọ́mọ. Ah, ṣé mo sọ bí àbí mo ya fọ́tò ó má dàbẹ́ ní pé mo máa ya fọ́tò. kò sí tó bá fi mí ṣe ájọ wà lẹ́nu ẹ̀ nìyẹn fọ́ ọ̀ ní fún mi mi ò ní gbà lọ́wọ́ ẹ̀ ní èmi àti ẹ̀ ájọ wà lẹ́nu ẹ̀. nígbà ló wà. bẹ́ẹ̀. mo wọ ẹnu yàrá ń sìn. má bínú o kí ni n tó lọ ṣe ní ọ̀dọ̀ ọkọ Bùsáyọ̀. bàbá Bùsáyọ̀ ọmọ Dèjì yẹn ò ń ṣe ọmọ dáadáa Dèjì tí ó sọ fún mi kó tó fẹ́ ọmọ mi ó sọ fún mi pé three bedroom flat lòun máa gbà yàrá kan ni wèrè lọ gbà single room ló lọ gbà ló fi ọmọ tèmi sí kò tí ì rí wàhálà ó ṣẹ̀ṣẹ̀ máa rí wàhálà gidi ni torí tí bàbá pò àfi kó lọ gba three bedroom flat yẹn. nítorí pé ó lọ gba ìyàrá kan ló ṣe lọ pariwo lé lórí àbí. torí ẹ ni o. bóyá ló mọ̀ ẹ́ pé àìrówó gba flat tọmọ ẹ promise ìwọ ló fà á. èmi. ìwọ ni. lọ́nà o. ṣé nǹkan tí ó yẹ kí ìyá gidi ìyá ìyàwó gidi kó má bèè lọ́wọ́ ọkọ ọmọ ni wọ́n bèrè yẹn dá mi lóhùn gbogbo owó tẹ́ ẹ kọ́ ọmọ lọ́mọ tó fi ṣe nǹkan gidi gbèsè ayé wọn ó ti gbà lọ́wọ́ ẹ̀ kò lè rówó gbalẹ̀ kò lè rówó gbalẹ̀. Ah. bàbá Bùsárò kí ló ṣe yìí tẹ̀ ṣe báyìí. mo sọ̀rọ̀ bí òpònú àbí. ẹ má tẹ̀gù ẹ̀tọ́ yín ni ẹ̀ mọ́ béèrè ni mi mo ṣe béèrè ẹ̀tọ́ lọ́wọ́ wọn ẹ̀tọ́ mi ni mo gbà yẹn ah, ah àwẹjẹ mo mo bá àwọn èèyàn rìn mo dẹ̀ mọ bó ṣe ń ṣe ẹyẹ ìjọ torí Ọlọ́run mo rí nínú àwọn èèyàn tó jẹ́ pé ìyá ìyàwó tó máa sọ fọ́kọ ọmọ wọn wípé ilé ni kò kọ́ fún mi kó tó lè fẹ́ ọmọ mi mọ́tò ni kò rà fún tó dẹ̀ máa ṣe èmi ò ìbèrè ilé mi ò bèrè mọ́tò iṣu ni mo bèrè àti rẹ́sì kí ni wàhálà wà bẹ̀. jẹ́ kí n ṣàlàyé ṣé mo kí mo sọ fún ẹ hmm. ìwọ kọ́ ló lẹ́tọ̀ọ́ láti fún ọmọ ní tí n bá fún ẹ ní list yìí tán ṣé òun kò ń padà lọ lẹ́yìn láti lọ ṣe nǹkan tó wà lọ ẹni ọ̀tọ̀ ní ta kọ síbẹ̀ ọ̀tọ̀ ní tó lọ mú fún ọmọ lọ́mọ ó ní kó máa lọ gbé eh, báàgì àpò aṣọ kó máa lọ dì wá mẹ́wàá eh, àpò rẹ̀ sí twenty ẹ̀yìn eh, iṣu three hundred dọ́là ṣé à ń taṣu ní àbáṣọ́gbàṣu mo bèrè lọ́wọ́ ẹni o gbogbo epo àti iṣu tó gbà yín ń bọ̀ lọ wọn sí mo bí ẹni o dẹ́gbà tí wọ́n kó débẹ̀ mi ò béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ń rán ẹ̀ ń ṣe gbogbo ilé ètò ìjọba fáwọn ọmọ yìí ẹ wúmọ̀ yìí wúmọ̀ yìí ẹ̀ ṣọ́ ara ẹ̀ ó ń dàgbà sí òkèrè sí ó ń dàgbà sí òkèrè sí jẹ́ káwọn ọmọ ọlọ́mọ jẹ́ kán ní bùjókò ayọ̀ jẹ́ kán ní bùjókò ayọ̀ èmi mo sọ fún ẹni jẹ́ eléyìí tó lọ ṣe tó lọ sílé wọn yẹn má tún para lọ bẹ̀ mọ́ o má para lọ síbẹ̀ mọ́ mo gbẹ́ nímọ̀ràn ni o tẹ́yìn náà bá fẹ́ sọ ẹ lọ bá kó lọ gba tẹ́lifẹ̀dún flag tí ò bá fẹ́ wàhálà torí ló ṣe máa lọ máa bá pọ̀ gan o tó máa fọlọ́pàá gbé mi ní dasí. ẹ jọ ọlọ́pàá yẹn gangan ni mo fẹ́. ọjà ah! mi tó wá tí mo wá máa wá lọ fa wàhálà yẹn mo wá ní tí ọlọ́pàá dèjì kó wá fọlọ́pàá mú mi á fi ọlọ́pàá mú èmi wọn ò bí dáa. dọ̀nà ṣé o yọnu ọmọbìnrin yìí. mi ò yọnu o kí ló ṣe yẹn náà. ok mo ti wá mo ti wá. so ilé yìí rẹ àbí. bẹ́ẹ̀ni sá. eh o kó tó di pé mo lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá ẹ sọ àní jẹ́ kí n máa tọ́jú ẹ. ẹ sà ẹ ń tọ́jú mi náà mo fẹ́ lè sọ pé àtìgbà tí mo ti mọ̀ yín ẹ ń tọ́jú mi gan ju àwọn òbí mi lọ. ìtọ́jú bẹ́ẹ̀ yẹn kọ́ àní mo fẹ́ máa ṣẹ̀tọ́ lórí ẹ kí n máa ṣẹ̀tọ́ lórí ẹ gẹ́gẹ́ bí ọkọ mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ ni ẹ ò ẹ má bínú sá ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé mo ní ọkọ àfẹ́sọ́nà mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. nǹkan kan tó ń tẹnumọ́ látọjọ́ ẹ lónìí ẹni kò sí problem ṣé àwọn ọmọ mi wà nílé ṣá. bẹ́ẹ̀ wọ́n máa wà ṣé mo lè yọjú sí wọn. Ah. kí ló dé kí nǹkan kí wọ́n ní ok ṣẹ̀ṣẹ̀ wà ní pé ọ̀gá gbé ọmọọṣẹ́ wálé ọ̀gá dẹ̀ yọjú sí ìyá ọmọọṣẹ́. ok tó bá jẹ́ pé kẹkàn kí wọn lásán ni. ah kí nǹkan kí wọ́n ní. òòṣà ah, àṣetá bá ní mo fẹ́ fẹ́ ju ẹ̀sùn. ok ok all right. ẹjọ́ kò dájọ́ kò lọ́pọ̀ lọ́wọ́ ni. ok. mọ́mì mọ́mì. èmi fẹ́ jáde eh, mo fẹ́ dọ́dọ̀ ya ẹ̀dùn ìjàdé tó bá mi. ṣé dáadáa ni gbogbo ilé ń kọ́. ẹ mọ́mì ọ̀gá mi níbi iṣẹ́. ah bàbá mi ẹ ṣeun ẹ máa kú ìtọ́jú mi. ẹ ṣe máa wà pẹ̀lẹ́ yìí náà. àmì àmì. ṣe kí ni jíjẹ bàbá mi. àná ah, mi lè jókòó mọ́ mo kàn ní kí n wá drop ẹ sílé ni èmi ń lọ́ọ́bì kan ẹjọ́ mi ti bá màá jókòó máa jẹun. ẹ̀sùn àgbà two hundred thousand kan bá mi fi ra nǹkan àárín ọ̀la àmàlà mi ṣe two hundred thousand. ẹ ṣe sá all right all sir. ṣé bàbá mi ẹ ẹ aná mi pè ní bàbá mi ọwọ́ ẹ̀ máa ròkè o kó o mẹ́ni tó fún lówó ni ṣọ́rẹ́ ni tó fún lówó yìí ìgbéga ìgbéga máa máa wọnú ayé ẹ̀ àmọ́ lémi kan ìwọ kan ó yẹ kárìíra. kárìíra. mo lọ́rọ̀ tí n fẹ́ sọ. ẹ kò sí pé màá wálé ní ìtajà wá pè mí. jọ fi sọ́kàn. ọ̀la. ó dàbọ̀ ó o. àbọ̀ mọ́mí wá ìtẹ̀ máa ń ṣe báyìí náà ṣé mo introduce wọn sí àṣà náà sì ni. àná mi ni o ẹni tẹ́mi bá ti rí tó ti jẹ́ èèyàn dáadáa tó mọ̀ àpọ́nlé èèyàn ṣe anọ́nì. Ah, eléyìí máa lówó olówó lèmi máa bá ṣe mi máa bó lóṣìṣe eh, olówó mo bá ṣe ń bó lóṣìṣe. Ah, kò sí. Dúró lọ, kí ló tí mi ò fi ẹbí tẹ́lẹ̀ mọ́? Oh, má bínú ṣòro iṣẹ́ pọ̀ fún mi gan lẹ́nu ọjọ́ mẹ́ta so mi kì í ráyè bíi ti tẹ́lẹ̀ mọ́. o kì í ráyè bíi tẹ́lẹ̀ mọ́ báwo ni sosa wà òkè sá. mo wà òkè ìwọ ń kọ́. èmi náà wà òkè. ó tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ. kí ni ẹ. md iléeṣẹ́ wa ni o. kí ló ṣe. àtìgbà tó ti fi mí sí front page kàlẹ́ndà báyìí ni ò tún jẹ́ ń gbádùn mọ́ ó ní òun fẹ́ fẹ́ mi tipátipá mo dẹ̀ sọ fún mo ní mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ ó yarí ìyẹn lọ ọjọ́ kan náà bó ṣe ní ìdọ́dọ̀ òun fẹ́ fi tipátipá gbé mi délé nìyẹn kóun fẹ́ lọ drop mi sílé ẹ má wọrí màá wọ bọ́ọ̀sì máa ṣe ó nínú àfi kóun drop mi o mo ṣáà nínú pẹ̀pẹ̀ mo wọlé ìgbà tá a délé ó tún ní òun fẹ́ wọlé òun fẹ́ kí mọ́mì ó ṣáà wọlé ṣorí ìgbà tó ń lọ báyìí ó fún mọ́mì two hundred thousand. àmì ọlá md iléeṣẹ́ mà là ń sọ̀rọ̀ nípa yìí ah, ó tún wá fún mọ́mì ní two hundred thousand naira. i'm telling you. Ah, dúró ná ṣé kò ń ṣe wípé olówó ti fẹ́ gbàyàwó ọ̀lẹ́ báyìí. Uh-uh. kí ló ń sọ kí ló ń sọ àṣẹ mi kọ́ rí pẹ̀lú mb báyìí mi èmi àti ẹ̀ la wà ń bíbá iná so kí ni mí nìkan tó ń sọ wo jẹ́ sọ̀kọ́ fún ẹ kò sí iye owó tó lè ní tó lè fi ra ìfẹ́ kúrò lọ́kàn mi ìwọ náà wo náà md iléeṣẹ́ yìí là ń sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ nípa èyí náà. a ní kó fọkàn balẹ̀ sẹ́ ẹ̀ kò sí nǹkan tó lè ya èmi àti ẹ ikú gan lè yàrá mo ṣọ fọkàn balẹ̀ má wọrẹ. màá ló ah, ah. sọ bẹ́ẹ̀. i promise. ok mo ti gbọ́ òbúrú mo ti gbọ́. ó máa ń jowó no now ah. ẹ bọ̀ ṣe bẹ́ẹ̀ ni mo fẹnu ara mi sọ fún ẹ sìn kí ló wá ń bẹ̀ lẹ́rù. ok mo ti gbọ́. ẹ ma àárín ọlá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí n bó ṣe ń toast ẹ̀ ní kò tí ì gbà fún mi. bẹ́ẹ̀ ni olóhùn ò lè fẹ́ mi kó tilẹ̀ tó fẹ́ fẹ́. ó kàn sọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan tó mú wálé pòun fẹ́fẹ́ àmì nìkan kan mọ̀. hmm ò ṣe èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe ṣùgbọ́n o máa gbọ́ ṣebí ẹbí ìwọ ṣáà nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ma. o tẹ fẹ́fẹ́. Ah, bẹ́ẹ̀ ni mo fẹ́ fẹ́ ni ma. Ah, ah, kò sí wàhálà fọkànbalẹ̀ ìwọ tó lówó lọ́wọ́ òun ò lè fìyà jẹ kò sí nǹkan kan fọkàn ìbalẹ̀ kò sí wàhálà mo máa sọ. àmọ́ ẹ̀tọ́ tó yẹ kí ìwọ náà ṣe tètè wá ṣe kíákíá kó lè wàá mú nǹkan ẹ̀. kí wàá ṣètò lórí òkè mi gbé bíi abíyí kí dànù àbí. ee o mo máa fẹ́ kórè èèyàn pé sórí gbogbo líìsì nǹkan tó máa rà á kàn ẹ̀ lára lọ́la ah, sọ́tọ̀la. ẹ̀yin ò ṣe pọ́blẹ́mà ẹ̀yin ò ṣe pọ́blẹ́mà ah, in fact ṣe rí ẹ bá ti bá a sọ tó bá ti gbọ́ bẹ́ẹ̀ ni kí wàá dáná ọjọ́ kejì máa dáná kò sí pọ́blẹ́mì owó ò ṣe pọ́blẹ́mì ẹ mọ́tò bá ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ̀ ń bá ọmọ tó sì máa kọ́ ṣẹ́kì five hundred thousand naira mo kàn fún yín yẹn ni o mo kàn fún yín yẹn pé ẹ kàn fẹ́ bá mi bá sọ̀rọ̀ lásán mo fún yín ni. five hundred thousand. bẹ́ẹ̀ five hundred k. ah má ṣe o má ṣe o ká ní kì í ṣe wípé list yẹn àwọn nǹkan tó wà nínú ẹ̀ ó ṣe kókó nílé àná ni àgàgà ilé àwọn bàbá ọmọ mi wọn ò fi ṣeré mi ìbá ní kó rọra fi gbogbo yẹn sílẹ̀ pẹ̀lú tó fẹ́ fún mi. ààyè kékeré nìyẹn wa ẹ má wọlé ẹ má wọlé. àmọ́ ó ṣe kókó ni gbogbo ẹran ọlọ́wà fún wa ṣe list yẹn á kọ́ ẹ lára títí ọ̀túnla. ẹ ṣe gan wa. eléyìí ti pọ̀ jù mí ah, ní bí mo fẹ́ fọ́ mọ́ ten bags of rice three hundred two bags of yam ah forty gallons of palm oil forty gallons of groundnut oil hundred bags of sugar thirty bags of salt fifty bags of sugar, drink fifty bags of juice ah hundred bags of holy water ah kola nut plenty bitter kola plenty àádùn plenty fruits plenty eh? six big leather boxes of clothes ilé ti pọ̀ jù náà lórí pé mo fẹ́ fẹ́ ọkọ̀ ẹni ìròyìn sí wàrà mi ní ṣọ́ọ̀tì máa ráhùn náà ní sí ìsìnkú ọdọ́ kan mo wà ní ìròyìn ṣọ́ọ̀tì Hello, Brian. Bàbá mi lọ́fíìsì oníṣẹ́ ṣe fún mi ṣùgbọ́n. ṣó wá rí bí ilé ṣe tóbi tó yìí èmi nìkan ni mo lágbè. at times màá ní káwọn ọ̀rẹ́ mi kan wá àmàṣeré. ìgbà míì màá ti pa for days ìgbà míì màmá lọ máa tẹ́ dákàjẹ́ ni mo ṣe ní kó wá kó wá máa bá mi gbé alẹ́ ìsinmi ni máa lọ dákàjẹ́ mọ́ wa máa ṣe ń jẹ fún mi kò dẹ̀ ní ṣe èmi nìkan nulẹ̀ àbí ṣé nígbà tó wọlé ti ṣe orí píkṣọ̀ yẹn kankan bíi ni no má bọ̀ jẹ́ mi náà dì. madam bo gbogbo iṣu tó wà lórí oko nǹkan tí mo fẹ́ rà báyìí. kò tó nǹkan tẹ fẹ́ báyìí eh. ẹ má wọlé gbogbo nǹkan tẹ bá fẹ́ iṣu wà kò sí six hundred nàlẹ́ ọkọ̀ọ̀kan. six hundred naira eh, ẹ ṣé kò gba five hundred. torí pọ́pọ̀ tẹ fẹ́ rà five fifty. Eh, nǹkan tí mo fẹ́ rà pé ìbílẹ̀ lọ nǹkan tí mo fẹ́ rà three hundred two bags mo fẹ́ rà. three hundred. ẹ wàhálà bẹ bá ṣe fẹ́ sí ni olóyè ètò oníbi tá máa ń já sùn má ti débẹ̀ ń sìn má lọ kó mi wà má lọ bá yín kó wa á pé three hundred ìyẹn ok, bọ̀ ẹwà eh, àwọn oṣù tó wà lẹ́yìn kéékèèké pọ̀ ni o ńlá ńlá dẹ̀ lèmi fẹ́ tó wà kéékèèké yìí àmì ò fẹ́ o. ẹ eh, máa yọ kò sí wàhálà máa yọ bọ̀ ńlá ńlá yẹn tó bá jẹ́ ńlá ńlá lẹ fẹ́ ó máa lé sí o. owó kan ní iṣu kó jáde jẹ́ ńlá ńlá tó bá jẹ́ ńlá ńlá kò sí wàhálà. ẹ̀yin ẹ jókòó báyìí ẹ jẹ́ kí èmi sáré lọ máa fi mọ́tò kò dé sí i. nílẹ̀ mr musa màá wá lọ sí ọjà màá ra gálọ̀nù epo forty màá rò náà gálọ̀nù forty ṣùgbọ́n tó yẹn bá ṣẹ́kù lọ síbi tó ń ta àwọn orógbó àti obì wàá ra obì ńlá láì àwọn obì ńlá láì lo apẹ̀rẹ̀ méjì wàá orógbó náà apẹ̀rẹ̀ méjì ṣó ń gbọ́ mi má ṣe mistake nǹkan tí mo sọ fún ẹ. ẹ jọ Mr. Ibrahim ẹ jọ kí lọ̀gá fẹ́ fi adúrú kan bẹ́ẹ̀ ṣe. ọ̀gá fẹ́ fi dáná ni ọ̀gá fẹ́ fi dáná. wẹ́ á tó obìnrin mẹ́wàá àbí mélòó. obìnrin mẹ́wàá kẹ obìnrin kan ṣoṣo náà ni ẹ̀yin tálíkà lè máa ronú bẹ́ẹ̀ olówó ronú tẹ̀yìn ṣe ronú yẹn olówó máa fẹ́ lọ sílé àná afẹ́ bùgà kọ́ mọ̀ pé ẹrù wà ńlẹ̀ ni tèmi kàn ṣe wà mo ti ra rice mo ti ra àpò mẹ́wàá iṣu ńláńlá tó yẹ pé ńláńlá three hundred fruit mayo lóǹkà omi oríṣiríṣi àti aṣọ àti oríṣiríṣi gbogbo nǹkan nígbà tára ó pọ̀ bíi tí mo lè kà tán. Ah. ká sàn ẹ ká sàn. ẹ jọ àárín ọlá ni mo bèrè. àárín ọlá. àárín ọlá ò pupa báyìí ó ń ṣiṣẹ́ ń bì báyìí. àárín ọlá ò sí ń bì báyìí mọ́ àárín ọlá tó bá jẹ́ àárín ọlá ìyàwó ọ̀gá mi lẹ́ ń sọ àárín ọlá ti kúrò ń bí ó ti di ìyàwó ọ̀gá ti tèmi. kí ló dé. ẹ̀mí ń gbé kí ló dé ẹ jẹ́ ìsọ̀kan fún yín tí àárín ọlá tí kò bá wá sí ibiṣẹ́ fún ọdún kan ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ torí pé kí ni ṣe rí nǹkan táwọn òbí àárín ọlá gbà òun ti kékeré o kó dẹrùn rárá ṣe ti gbọ́ ṣe ti ọ̀gá tún máa kó máa ṣe kinní yẹn fún fódìdí ọdún kan báyìí ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ bẹẹ ni bẹẹ ni mo sọ fún yín so èmi wàá mọ àárín ọ̀la tẹ̀yìn sọ o èmi rí yín lọ ṣe ti gbọ́ mo rí yín lọ. ọkọ mi ẹ mọ̀ pé ìtọ́jú ọ of course gbogbo ìgbádùn tí mò ń gbá mi báyìí láì tí ì ṣe pé a tún ti lọ fún ọ́nìmù tábà wá dé ọ́nìmù nǹkan kí ló fẹ́ kù ọ́. àárín ọ̀la ìtọ́jú ṣá ṣé ìtọ́jú lélẹ̀ sórí mo kàn fẹ́ ká a kàn lọ́ọ̀jì síbi fún prep fún ọ́nìmù wa ni ibi tá a ti máa lọ ṣe ọ́nìmù mo tiẹ̀ máa wọ̀rí jẹ́ kí n fi ẹ́ sí suspense. ah <laughs> mi ò lè wait. ṣé o mọ̀ pé ẹni tó bá dáa ó dì sáà mọ̀gàn tó dáa ọlọ́run hmm? sórí inú mi dùn pé mo padà fẹ́ o ó mọ̀ pé ó fáyìn gọ́ṣà ọlọ́run sórí ihun tí mo lè fi sọ̀rọ̀ ojú pé kọ́nà dájú mọ̀ tìbẹ́ sọ kọ́nà ó lè eré ni o. ṣé ní ṣe ni mo ṣe wáyé bí pàtó yẹ pé ọjọ́ sunday lọ́nà dá ẹ̀ ni ẹ̀pọ̀ ọjọ́ sunday yìí kì í bísí púpọ̀ <laughs> ẹni tí tẹ́lẹ̀ bá fẹ́ ṣe ìyẹn máa lè ṣe dáadáa. ọjọ́ mm. láwọn tó dá monday ọjọ́ rush rush ẹ pé òkè ẹ̀yẹn ṣáà máa lọ àṣà àfúnà kọ́nà dájú. excuse me. hello ah nísinsìn ẹ ọmọ tó ṣẹlẹ̀ ni pé mo busy right now màá send driver mi kó wá gbé ẹ mọ́sọ̀ mi ò ibi tí mo wá jìnnà sí ibi tó wà ṣòtí gbọ́ ẹ na driver mi máa wá gbé ẹ ẹ besides ó sọ fún mi pé mo máa délé nìyí ìwọ ṣáà dúró dúró ó máa wá gbé ẹ ṣòtí gbọ́ okay ta nìyẹn ṣé ẹ ń retí àlejò ni. ọ̀rẹ́ mi kan ni ló pè mí òun ni mo olóhùn ti dé ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ pé besides èmi fẹ́ sá lọ ṣàwọn kankan wà very important but mo láti arrange ilẹ̀ fún kó tó dé. Ah, ah. ẹ na ẹ in fact ó dẹ̀ tiẹ̀ dábẹ́ tó bá tí driver mi bá ti lọ pick ẹ̀ máa ní kó máa gbé bọ́n bí kó tẹ̀ wá mí tiẹ̀ torí mo ti sọ fún pàtẹ́lẹ̀ pé à ẹ̀yàwó mi tuntun nǹkan kan ó ní láti mọ nǹkan kan ìfàwọn gan mọ̀ pé àti ṣe wedding kò kàn lè wálé ni so kàn dé surprisingly ni so mo dẹ̀ láwọn kan tí mo láti arrange fún. ṣé ti gbọ́. Ah, ah. ẹ yà máa padà wá mi ṣé mo kàn fẹ́ sáré arrange àwọn kankan because ẹni tí wọ́n máa gbé wá bẹ́ẹ̀ ó láwọn kan tí mo fẹ́ kó fún jẹ́ mo sáré arrange àwọn máa padà wá bí kẹ́ ṣùgbọ́n ṣé ti gbọ́ máa bẹ méjì à. ẹ má pẹ́ o. lọ́nà ṣé mo lè lọ báyìí ṣá. ah no mo fi ìpè kẹ́ change cause ẹ̀ eh, mo ń tẹ̀lé ìpàdé lọ́nà. Anyway, í change unit ṣá anyway anyway bisimilá. aráàlú òyìnbó madam ẹ káàbọ̀ ah, ah, ẹ kú jẹ́ mẹ́ta so tuntun àwọn yẹn ò kọ báyìí. rárá kò tiẹ̀ pọ̀ jù. Ah, àdúgbò lórí ọlọ́run. bóòlù gbogbo àwọn aráàlú òyìnbó ẹ jẹ́ sọ fún wa pé ń bọ̀ ẹ wá yọ sí wa wúlẹ̀ àwọn ọmọ mi kọ. aláfíà ló wà. kí ló dé ẹ̀kọ́ wọn wá. rárá o ọ máa wá mo fẹ́ kó parí two weeks holiday wọn tó bá ṣe tán they will come home. <laughs> ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ dáhùn bro ẹ̀kọ́ àmójúbà ó kù sànjẹ́. ó yá mo fẹ́ kẹ́ bá mi offload àwọn luggages tó wà nínú mọ́tò. ká máa kó gbogbo ẹrù bọ̀. Sweetheart. How are you? My dear. Báwo ni? Ṣé wà pa? Báwo ni Johnny Fine, I really missed you. Me too. Ah, ọ̀gá ọkọ̀ dédé pè mí pé o máa délé ni ó sọ fún mi tẹ́lẹ̀. À ń lọ ọ̀nà lédè, ó ò tẹ̀lé wa lọ. wa, ó wa for one month, one good month, ó ah, ah, the design lacks wá, àbí? Eh, eh, my dear, má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní pé iṣẹ́ pọ̀ fún mi lọ́fíìsì these days ni. Mm, mo understand, I understand. Báwo ni? Fine, fine. Eh, eh, àwọn ọmọ mi ń kọ́? Aláfíà ló wà o mo fẹ́ kán dúró kán parí holiday wọn two weeks péré náà ló kó tán bá ti ṣe tán fúnra mi màá lọ kó wọn ló come home. ok hmm. then ah ah picture yìí ṣé wọ́n ló change ẹ̀ then this other one so position it, change. ẹ eh, òótọ́ ni yá ẹ eh, ṣé o ìgbà tó sọ fún mi lẹ́kọ̀ọ́ pé o máa dé yẹn. wọ́n á pè ti dọ̀tí wọ́n sáré kí wọ́n sáré kí wọ́n sáré kí. tó tọ́ ni o ilé ìlú wa ń bí o ẹ bóyá ọ̀ṣọ́ ni mo kó gbọ́ àwọn pictures yẹn mo lọ nù wọ́n nù bóyá bẹ́ẹ̀ ni mo ti ṣì wọ́n gbé síra wọn. nǹkan tó fà ní. then mi rí family picture táwọn ọmọ mi ń kọ́. ṣé o rí family picture àtàwọn ọmọ yẹn ìgbà tí mo lọ clean ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn yẹn jábọ́ fọ́ àjọba adéǹsì máa padà a máa ṣe glasses ṣùtùpọ̀. Oh, alright no problem that's okay it's fine. Ah, ẹ mọ tó ṣẹlẹ̀ ní pé ọkàn ah, fáyẹ̀sì ni ẹ mọ ṣẹlẹ̀ ní pé ẹ bóyá sí ìgbòdì máa bí kẹta fún mi. Mm, <laughs> ẹ lọ ṣáwà mú mi ṣojú gbá. thank you. hundrop torí ọlọ́run ewu ọmọkùnrin yìí látàná kò tún lọ mọ́rọ́gọ jésù téèyàn ṣe ṣègbéyàwó tán ah, ọlọ́run jọ màmá bá mi ṣọ́kọ́ mi o ẹ gbà mí. madam ẹ káàsán. ẹ káàsán. ẹ ṣé ọkọ mi wà nílé. ẹ sọgà. ìwọ ni. wọn à lè wọn à lè. ok o ṣe. madam ẹ ní sùúrù ṣe é pè wọn kẹ tó máa bọ̀ wá. ẹ. ní pé ṣe é pè wọn kí ẹ tó máa bọ̀ wá. wípé kí n pe ọkọ mi kí n tó wá sínú ilé wa ṣó wa òkè sórí ẹ ń ṣiṣẹ́. máa fẹ́ kúrú. bí tọ̀gá ń ṣe báyìí bí tọ̀gá ń ṣe báyìí àmọ́ mo kúkú sọ wọn kan fẹ́mi lọ́kàn ṣẹlẹ̀ ní pé ìyàwó àrí ìyálé ìyálé àrí ìyàwó <coughs> ọ̀rọ̀ bá tán. <laughs> ọlámilékan ọlá. Calibrate. Ẹ kásán. Ẹ kásán. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin lè wà náà? Yes, èyí mo wà bẹ́ẹ̀. Ẹ̀yin lè bí àwọn ọmọ méjì tó wà bẹ́ẹ̀? Yes, àwọn ọmọ mi ni. Ah, mo ti kú. Èmi, mo ti kú. Ẹ jọ̀ọ́. Ọlámilékan, ṣé ẹ̀gbọ́n yín ni àbí ọkọ yín? ọkọ mi of course. ah tèmi ti bá mi ọkọ ilẹ̀ lámìlẹ́kọ̀ọ́. yes he's my husband kí ló ṣẹlẹ̀. husband èmi àti ẹ ṣèṣì wedding tó ni. wedding. wedding ring tó fún mi rèé ọlámìlẹ́kọ̀ọ́ kò sọ fún mi pé ó ti máa rí i mo máa ń wábi dáadáa mi rí píkítọ̀ rí ọ̀nà àti. Ah. kí ló ṣẹlẹ̀. my dear ah. kò yé mi o àti ìnàdí wọn ni wọ́n ń ọlámilẹ́kan àdẹ̀wà ni ó ní mú un dẹ̀ fi mí sílẹ̀ látànà ẹ wọ́n wá sí bíbẹ́ mo pè é pé nọ́mbà ò lọ. ọ ní mú mú gbọ́ yẹn o. my dear my dear ọmọ tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ i can explain. explain what. and i will explain you know i love you ọmọ tó ṣẹlẹ̀ nígbè. aniola. aniola aniola aniola aniola àti um, sanwó school rẹ̀ sí èyí ló gbogbo àwọn owó tó kù tó lọ fẹ́ fi ṣe lọ́dọ̀ ṣe. thirty nine eight ló kù sir. thirty nine thousand eight hundred. káàsì pé forty thousand naira ló ń sọ ń pẹ́ ẹ̀ kò sí wàhálà tó bá ti di ní ọ̀la kó tètè jí tó bá pẹ́ kó tó jí màá tún postpone ẹ̀ nìyẹn. no no no. àjọ dé bank. máa gba forty thousand naira thank you sir thank you. èmi náà mo. <laughs> kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àárín ọlá ó fọ́ lójú orí mi ni. aláṣẹ máa bínú. ẹ ok kí ló ṣe ẹ kí ló ṣe gangan. iná jó ta mi ni. ọ̀tá ẹ̀ náà nínú àwọn ọ̀tá ìlú ẹ kí ló ṣẹlẹ̀ sọ tó ṣẹlẹ̀ ọkọ mi ẹ̀rù ń bà mí kí ló dé. ìfẹ́ tán olóko mi ní sí mi ìgbéyàwó ẹ̀tọ́ ló ṣe fún mi. kí ni ìwọ ṣe mọ̀. ìfẹ́ ẹ̀tọ́ ló ní sí mi. ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín àwa ló tẹ ọ à ń ṣeré ni o ṣàdédé ni fóònù ẹ bá dẹ̀ ríngì mi mẹ́ tó pé o mi mọ nǹkan So mo ṣàgbọ́ ẹ ní sùúrù dírẹ́fà máa wá gbé ẹ ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ retí àlejò ni. ó ní ẹ ọ̀rẹ́ nǹkan ló fẹ́ dé ẹ tó bá dé òun fẹ́ gbé wá síbẹ̀ òkè ó lóun lọ máa padà wá gbé mi ní mi bá rí látànà. mo pé pé pé nọ́mbà ò lọ àyà mi bẹ̀rẹ̀ sí ní já pé ọlọ́mọ àti ẹ̀yẹ pé nǹkan kí nǹkan burúkú ti ṣọkọ mi ọlọ́mọ bá mi protect ọkọ mi o gbà tí mi rí all through mo bá wọ pé ah kí n lọlé o nígbà tí mo máa délé bí mo ṣe wọlé bọ̀bà ẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí ní rí píkṣọ̀ píkṣọ̀ obìnrin lóríṣiríṣi píkṣọ̀ obìnrin yẹn pọ̀ báyìí nínú ilé ìfà àwọn ìyá wedding picture ó ti mari ó ti bímọ. ìyá ọkọ ẹ náà. àtẹ̀lé o ó ti márì. ó ti márì. ọwọ́ kó fọ́tò kó inú ilé àtọmọ. ìyàwó yẹn kan yọjú sí mi lọ́rọ̀ bá di ọkọ mi ni èmi àti ẹ náà ṣe wẹ́ bí ah, mọ́mí tèmi ti bá mi. ẹ̀ẹ́dì náà ọkọ ẹ ló ṣe mí kí ló dé ọmọ ẹ kíbọ̀ kí ló ṣẹlẹ̀ ìṣòro àníyá mi lò kí ló ṣẹlẹ̀ gangan kí ló tún ṣe wọ. ọkọ mi ti kẹrù mi síta. ọkọ ilé ẹ jáde. kí ló lò ṣe fún ẹgbàá mi. sọ pé sẹ̀mí ò dáa pé gbogbo iṣẹ́ o kò lọ déédéé ó lù mí bọ́ síta ni. irọ́ ńlá ló pa Dèjì òrọ́rọ̀ sọ ó ń tọrọ ẹ̀ ni ẹ wo ẹ̀yin méjèèjì ń ti bá sọ ni kẹ́ o ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ padà sílé ọkọ yín. ìgbà tẹ́ ti kú òǹbí ni mo ti ṣe bye bye my baby sí ẹ̀yin méjèèjì ẹ lọ jókòó sí ilé ọkọ yín ilé ọkọ ọmọ lọmọ ń gbé wọn ò tó bẹ́ẹ̀ kan lé yín ta ni wọ́n tó fẹ́ lé yín jáde. mọ́mí ẹ má jẹ́ padà síbẹ̀ ó ní tóun bá tún kófìrí mi nínú ilé o wà fi lílu bá tẹ̀lé jẹ́ ni. àánú ẹ ẹ ní sọkọjà lùwà kárì. Ah, abẹ́ ìgbọ́rọ̀ kẹ̀. musayo. musayo. now listen ọ̀rọ̀ ẹ kì í ṣọ̀rọ̀ ẹ kù mo fẹ́ kẹ́ méjì kẹ́ lísìn sí mi dáadáa tí ìyá yín tó dúró yìí tó bá sọ ẹ pé òun kọ ẹ̀yin ṣe bí èmi lèmi bí ẹ̀yin àbí àbí nǹkan mo bí èmi ni mo bí èmi ò kọ yín o tó bá sọ pé ìka ìyá tó bí iná pè nìkan ah, bẹ́ẹ̀ ni mo ti jẹ́ ká mi gbà á irú ọ̀rọ̀ olè sọ ló pé àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni ìwọ ló sọ ayé àwọn ọmọdé ìdìran dọ̀nàdọ̀ báyìí ìwọ ni. ọ̀nà owó ni mo fi sọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òkòkò bẹ sọmọ kó mo ń sọ fún ẹ nítorí ti bẹ̀ sí ní dá ọkọ̀ àwọn ọmọdé wọ̀nyí láàmú ẹlọmú gbá wá ẹlọmú àwò wá ẹlọmú ṣòkòtò ẹlọmú bùbá gbogbo nǹkan láyé ẹgbẹ́ta just walking end there. lónìí mo fẹ́ bèrè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mi gbogbo àwọn iṣu epo kọ̀ọ̀kan ìrẹsì tó gbà lọ́wọ́ kan àwọn ọmọdé wọ̀nyí ṣe ó ti tán lọ́wọ́ ẹ̀ ní tó lè fi bọ́ wọn fẹ́ kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mi ì fọ́ sí pé kẹlẹ́ ọmọkọ wa tipátipá ìyá yín tó dúró yìí òun ló tì yín débi tẹ́dẹ́ yìí torí àtẹnujẹ àti sùn àti jíyìn kì í ṣe problem fún mi ìyá yín náà máa tẹ̀kẹ́ àbíbọ̀ pẹ̀lú àwọn iṣu ìrẹsì òróró àbíkan náà yóò rò pé orí gbogbo ohun tó ṣẹlẹ̀ pápátá tó bá súnmọ́ pé kò kọ́ díẹ̀ nípa ẹ̀ o lè kọ́ lọ́jọ́ o lè kọ́ láyé ẹ̀ bó ṣe wáyé irun tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ sí ẹ o èmi ò sọ pé kó o má gbọ́ràn sí ìyá ilé nu. ṣùgbọ́n gbọ́ àwọn mi kò kẹ́tí sí ohun tí mo bá bá ẹ sọ. So. when you're the great like you.